ẹdó ẹdó ẹdó. ẹ lè sọ̀rọ̀ ọ̀dọ̀ pa náà. èmi náà èmi náà rí i pé iṣẹ́ ló ṣe síbẹ̀ yẹn ó fẹ́ gbọ́ mo rò é pé kinní yẹn ti condemn pátápátá ni o ẹlẹ́dàá lọ́jọ́ ìdí ń bọ́. iṣẹ́ iṣẹ́ iṣẹ́ iṣẹ́ ni ni èló ni bàlá sóògùn máa fún ẹ báyìí sí. Eh, five thousand náà ni. just five thousand naira gbogbo nǹkan iná láyé báyìí ná five bill five bill five bill. ọlọ́run ni sà. àbí ah, ó yé mi ó dẹ̀ yé èèyàn náà. all right baby. Hey guys, let's. No, wow, wow, wow, gbọ́gbà ìránṣẹ́ ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìwà tó ṣe gidi wàá bẹ̀rẹ̀ sí ní máa tó dáa mo ti ẹsẹ̀ pa abánẹ́tì dé fún mi járe. Yeah. aláṣẹ ìdílé sáà. lọ́yọ̀ọ́ ah. hmm. ṣé o sì dákun èmi ló wá rò látàárọ̀ tó ṣe à ń nánu ó ṣe à ń yín ọrùn kiri bí ìgbà tí fáànù fẹ́ bàjẹ́ lọ́rùn ṣé o sì tó lanú lẹ̀ o sì wá wo gbogbo ẹ̀ kí ṣé o sì látọ̀rọ̀ tí mo ti dẹ́yìn rẹ̀. ìṣe ní ìrò ìṣe ní ìrò ṣé tí ń bẹ́lẹ̀ ìgò tó rò ni. Ah, dákun ṣe bí àwa náà kọ́ sẹ́yìn. ẹ a sì mọ a sì káwọn òbí wa lọ bẹ̀ wọ́n sì gbin akúnlẹ̀ wọ́n tutọ́ sí alórí tutọ́ sí alórí wọ́n fi sátífíkẹ́tì lé alọ́wọ́ pé ká máa hmm. lọ ṣiṣẹ́ hmm. àwọn òbí wa bá wa wá bíi pé a máa rówó ń bẹ̀ dákun torí Ọlọ́run kí ló ti wá jẹ sí ayé tí wá ti ta ni àṣerówó ni àbá àmọ́sẹ́ ìmọ̀ abáṣe ń wá látàárọ̀ náà là ń padà lọ lé lọ́wọ́ rọ̀lẹ́ lọ́wọ́ fìfo bàbá ṣe ọkọ̀ kan báyìí nísìn olórí ibú ọmọ tí ó ṣe irungbọ̀n irungbọ̀n wèrè yóò ti ṣe bíi mẹ́wàá ó tó wá jọ mí lójú rè o tó jọ mí lójú rè o bí tí mo jókòó sí rè tí mo bẹ̀lẹ̀ ń gó báyìí mo bá rí tí ń tẹ ọkọ̀ báyìí bóyá ń bá wọn sáfíìsì ní ibi tí ń ṣe ń bẹ̀kọ̀ yé mi ṣọ́ọ̀bù ó lè báyìí tó bá rí owó tán gbé fún un déédé ọkọ̀ bíi méje àbí mẹ́jọ tá a bá ṣe ni owó tí wọ́n fi lé lọ́wọ́ láàrin ìṣẹ́jú márùn-ún síra wọn ó ní mò ń wò lọ tí mo fi ro gbogbo ẹ̀ pin. dákun torí Ọlọ́run lọyọ olú ọ̀ràn tí wọ́n ń wò ó ṣe kánjú tú o sórí má jẹ́ kí n tàn sórí kádàrà títa emu ayé ó yàtọ̀ sí ti Kẹ́hìndé o àbọ̀rọ̀ mi ò yọ sórí gbogbo bí Sàmọ́dù ṣe ń ṣe ń tiẹ̀ ń ṣe kinní kò sí ní tó kàn wọ́n ń bi tiẹ̀ rárá nítèmi kàn rí náà ni pé ibi tí à ń ro ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ tún gbábò míì ó tún gbábò míì wọlé hmm. pé bí wọ́n ṣe ń wo sàmọ́dùn sọ̀rọ̀ pé àáfàá ni sórí irun rẹ̀ bí irun bí bírọ́ọ̀sì alágo nké sáfà gidi o ikàn kírun rọ́ ni o tí wọ́n bá ṣiṣẹ́ lọ yé lóhùn kírun lọ kí wọ́n máa padà bọ̀ tí wọ́n sì gbéṣẹ́ yàdọ̀ tíá yàá sí ń gbọ́ tẹ́ǹdì ni kódà gan-an ti ń lo kádàrà wa ń lo kádàrà wa kádàrà wọn o ń lo kádàrà wa ọlọ́mọdé ní tí ò da <laughs> Farouk gba ẹ Samadi kẹ kádàrà kádàrà tèmi náà lorò pọ̀ gbọ́lẹ̀ débi tí èèyàn mọ̀ mú bá wọn èmi kádàrà gan ó ti tó mi lò mọ́ mi gan tó bí mi ò lè gba kádàrà mi lò káwọn ti sọ òun ń lọ Ọ̀yọ́ torí ẹ má jẹ́ kí n tàn ọ́ tọrọ bí ìsọkúsọ ni. èmi ò lọ Ọ̀yọ́ torí ẹ̀ àdá afásàrùmí Ọ̀yọ́ nílọ níbàyí ẹ̀jẹ̀ gbẹ̀yìn àwọn èèyàn tí wọ́n wá sọ fún mi pé wọ́n sọ fún mi pé kí ká ṣọ́ra fún arábíṣẹ́ wa kan o òní ń wa ṣé wọ́n parọ́ ni. ìràwọ̀ tí ń gbà padà lọ́wọ́ ẹ̀. ìwọ jókòó ń bẹ̀ tó ti yọ jókòó ń bẹ̀ kó o sì mọ lanúlẹ̀ kó o mọ gbogbo bówó ṣe ń wọlé fún ti ń jáde fún. ọ̀gbẹ́ni jẹ́ wọ́n fún mi lánàá. ayé ò fẹ́ o ènìyàn fẹ́ wọn ò fẹ́ agbẹ́rù dorí ọlọ́run bá wá lọ́wọ́ nínú níbí ni kí wọ́n má ṣe rí ìwà àgbẹ̀ṣẹ̀ ọ̀ráyé. sọ́sọ́sọ́ wọ́n máa kó fún rẹ̀ sí. yín pa yín pa. mọ mọ lè bẹ ah mo lọ ṣẹṣẹ báyìí kí ni ọ̀nà aláàtì ẹ̀ ní. èwo làálàá. ó rí i pé sọ́ọ̀bù rẹ̀ ní ni. kò burú pọ̀fọ̀ òyìnbí kìíní yìí wọ́n ní tá a bá débi tá a ti parí rẹ̀ ní ká ti pọ̀fọ̀ ìwọ tó sọ nǹkan. mo hmm, ti fẹ́ tán. wọ́n ní bí ìgbín bá su ìmọ̀ ń fàyà rẹ̀ kó ní o bí jàpá bá su báyìí ìmọ̀ ń fàyà rẹ̀ kó ní o eh, èsì ni mo yọ wo mi o ìwọ wèrè sàmọ́dù àfà. onírùngbọ̀n jáwúrú. onírùngbọ̀n bírùngbọ̀n wíì tí ẹ ti bá ọlátòní lọ òtún ríta jẹ́ ṣe mọ́ o wọ́n mọ dọ̀kùtà lu ọjà rẹ ní o ò ní ta ẹ tà ní kọ́kọ́ tà kẹran tó ta ìwọ ò ní ta tó fi kú o ayé ẹ ti bàjẹ́ o ti bẹ̀rẹ̀ sí ní gbẹ báyìí bó ṣe gbẹ kúnu ebi ni ó pa ọ kú. ṣé o ti rí ibi táwa bá dé tó bá tún wá di láàárọ̀ ọ̀la kó tún mú ògo wa kó tún gbà á tó ti yọ. ṣùgbọ́n ìwọ ló mọ babaláwo rí o hmm. torí ló lọ ló dé nísìn ló gbé kinní fèmí kémi ọmọ fi wọ́n lẹ̀ hmm. tó bá dàárọ̀ ọ̀la àbí tílẹ̀ bá mọ́ hmm. tó bá tún tà wàhálà ó ṣẹlẹ̀ o. ọ ah! lè gbọ́ ọlọ́run da ọ̀gbọ́n nígbà tó ti gbà gbọ́ nítorí tí wọ́n dùn mí nù o ah, ẹni tó gbélé ìfẹ́ mi èmi ó dá èmi lójú débi pé tó bá sọ fún yàn pé yóò kú láàárọ̀ kí wọ́n ta pósí rẹ̀ lẹ̀ ṣé mo fẹ́ parọ́ fún ọ. yóò tiẹ̀ mọ sẹ́nà torí mo rí pé ọ́ìlì ni kínní ọ́ìlì omi ọ́ìlì ni wọ́n pò pọ̀ tán fi ṣe kínní. mo rò pé wọ wèrè omi ọ́ìlì lélẹ̀. omi kí wàá ní nílẹ̀ mi wé. ohun mọ́ wọ́n ti kó gbogbo nǹkan pọ̀ mọ́ra wọn ni. ẹ kò burú. ó ti yọ. ó ti tán bá. Hmm, tó bá yílẹ̀ rẹ̀. olè sùn sí bí tiẹ̀. ìyẹ́ o sùn sí. àwo ti lọ. ẹ̀mí ló kàn ni màá sọ fún ẹ pé mo ti lẹ́yìn tí mò ń fẹ́ ẹ́ mo ti lọ́kọ tèmi tó ń kárì gbogbo responsibility mi kò sí nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ tí kò ń fún mi kí kí ni màá tún ní mò ń wá ṣùgbọ́n mo fẹ́ kó rántí pé èmi náà ti ń bẹ̀sùn èyí ti pẹ́ náà ó jẹ́ kó lè gbé mi náà yẹ̀ wò. kí gbé ẹ yẹ̀ wò. yeah give me a try. ọlọ́gbẹ́ ni ó dàbẹ̀ ni wípé ara ẹ kò tọrọ tó bá jẹ wàá mọ̀nà lé e. ṣé bójú ṣe rí rèé ta fi ń jobi lọ́jà èdè ẹ nígbà tí ọ̀rẹ́ wọ̀ ò gbà fún ẹ àwa àti ẹni o ó wá di pé ó gbà fún ẹ tó ń sìn wọ́n débi ó tiẹ̀ lè béèrè àwa káwa náà tiẹ̀ wá kí ẹ ẹ kàn wá dájú kò sì tẹ̀ wá ń sọ̀rọ̀ ẹni ìwé àwọn òbí inú wọn òun sọ fún wọn pé tọkọ bá ti mojú aya káwa láàrin náà ká ṣe kíni. ká pè yín dà. ṣé òkè àwa náà ti gba gbogbo science tó ń jù sí wa but ìdùnnú wa náà nítorí àdúrà tá à ń gbà fún mi náà ni. irú ọ̀rọ̀ kọ́tọ́kọ́tọ́ wo ló ń sọ lẹ́nu gbọ́nà báyìí ni màá ṣe nǹkan mi kò yí padà sórí tó bá jẹ́ wípé bí ẹ̀yin méjèèjì jọ ń ṣe nìyẹn i am not ready to do that by the way mr man tó bá jẹ́ pé in conjunction ni gbogbo yín fi ṣe ni it will not work mo ti ní ọkọ tèmi tí mo fẹ́ fẹ́ so you go and look for your wife elsewhere eh, excuse me. wá lè dìde kí ni problem ẹ pẹ̀lú ọmọbìnrin náà. ẹ eh, ṣebí wo ló lo fẹ́ tán rí ẹ̀ ṣe ó dẹ̀ lóhun ò gbà àwa ọ̀rẹ́ ẹ̀gbọ́n àti bá sọ títí títí ó lóun ò gbọ́ ó lóun ọkùnrin àfa àti ṣòkòtò ẹ̀ ọ̀balẹ̀ yẹn lóun òun kó máa gbé káàkiri òun ló ranrin mọ́ ah, Mr. Man wọn náà dẹ̀ wáyàwó tiẹ̀ síwájú. kò dé ra bíbẹ́ o wọ́n tó ṣẹlẹ̀ ní pé bo fabulous qualities mo wà lára obìnrin ló wà lára lady yẹn. kí Mr. Fabulous jọ jẹ́ agbọ́n I mean she mean the world to me. Ah, ah. ó yà ń pé òkè ń gbà lóògbó tó bá mọ̀ pé orílẹ̀ love ẹ̀ kò fẹ́fẹ́ máa lọ gbàdúrà bóyá ọlọ́wọ́ abẹ́ ìfọwọ́ tán lọ́kàn àyà á lè láìkì ẹ̀ mustapha abe jẹ́ àlọ́. kò lè yé yín. alápàdé ayé. ṣe ibi. alápàdé bẹ̀rẹ̀ mo bá finú wẹ̀rù wá jẹ́wọ́ ni. alápàdé bẹ̀rẹ̀ ayẹyẹ bẹ̀rù tọ́ra yẹ. ìdára ayé mi ò dá. alápàdé la dúpẹ́ fún. àrídùnnú ni ọlọ́run wa níṣẹ́ láre pọ́ṣì o ṣeun dúpẹ́. This is for you. Something else? Aṣọ. Ó tún ra aṣọ fún mi. O ṣeun, mo dúpẹ́. O ṣeun olóhùn àtúwọ̀n máa pèsè fún yín. àmín. o ò ní ṣiṣẹ́ oníṣẹ́ lágbára ọlọ́run o wà ní ṣiṣẹ́ gbà lọ́la ànábì wa muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ abdulsamad fún gbogbo rẹ̀ tó ń ṣe fún mi. <laughs> ẹ ṣe gan-an nìyẹn ẹ kò tọ́jú wa ọlọ́run á túbọ̀ máa jẹ́ kó máa pọ̀ sí i. àmín. ọwọ́ ìyá túbọ̀ máa ròkè ibi tẹ́tú ìmú kò ní tán bẹ̀. àmín. àmín. ṣírí um, mo fẹ́ tètè máa lọ àwọn iṣẹ́ kan wà tí mo ṣe kò ní í ṣọ máa fẹ́ lọ parí ẹ̀. Um, <coughs> ẹ jọ̀ọ́ ẹ máa bínú sí mi inshallah tí máa fi máa wá next time á jù báyìí lọ. ẹ ṣe ẹ ṣe kò sàn wọn wọn fún wa lówó ẹ ṣe àdúpẹ́ ẹ ṣe a tún máa rí yín later. ọ̀rọ̀ ẹ káwọn ará ilé o. wá kí ló ń ṣọ̀rẹ́ yìí náà tó kàn ń ṣe bíi kínní ẹ máa wé di ọ̀tún ní òun fẹ́ kiri tó ń gbé kiri tó ń pè lọ́kọ̀ èyí kínní tó dàbí mìtẹ̀mọ́kọ́ tó yẹ kí n fi wé ṣé ìyẹn ló ti ẹ̀dùn yìí ewu ò rí ìmúra bọ̀bọ́ yẹn látòkèdè lẹ́nu tó múra bí àwọn tó ń ja taekwondo bí àwọn shaolin master ah kò bọ́ sí i àti ẹ̀dúpẹ́ lẹ́ni tí ò wérí ó dé fìlà àbí ti ajá. <laughs> àbí tán ó tún wáá kówó ra àwọn àwọn kò fún wa ó náà fún wa lọ ló tọrọ owó lọ́wọ́ ẹ ọ má bọ̀rẹ̀ ẹ̀ sọ̀rọ̀ ẹ bára yín sòótọ́ ọ̀rọ̀. ẹ so níṣẹ́ ó ti dọ̀rẹ́ tèmi àbí kò ń ṣọ̀rẹ́ àti ẹ ah, ah. ẹ̀yin méjèèjì kọ́ máa ń wá friendship mi o my friendship o ọ̀rẹ́ mi o so báwo ni o ṣe kí n ṣọ̀rẹ́ ẹ̀. ṣé dẹ̀ wá rí owó ilé ìtọ́ fún wa yìí èmi máa nà. o ò ní fẹ́ ṣe yẹn o ò ní fẹ́ ṣe ètò tó yẹn tó dẹ̀ mọ̀ pé kò sí nǹkan tá a máa jẹ lẹ́yìn kó lọ fi dáná fún un. sórí ohun tá a bá fi ilẹ̀ lẹ́nu ewúrẹ́ máa ń tọ́ mi ò fẹ́ fi ẹ́ sílẹ̀ lọ́yẹ̀ kí n máa ṣe gbọ́ aláti mo ń ṣe káàkiri ṣùgbọ́n bí mo ṣe ń ṣe náà Khadija ò múnú mi dùn náà. bíi ti báwo. ìwọ náà wo bó ṣe dírẹ́sì owó bó ṣe ṣe owó bó ṣe ṣe orí ẹlẹ̀ ìwọ ọmọ mùsùlùmí tó tún lọ lè kí ó tó dẹ̀ mọ̀ tó mọ̀ gbogbo nǹkan tó ṣe wáyé tó ṣe ń ṣe bẹ́ẹ̀ ó ka alukuran náà ó dẹ̀ máa ṣe tọ́lọ́run pa nípa yín obìnrin ó níbi tá a lè rí lára yín um, wájú wa wákàfù wa ó ní pé fèsì yín àtọwọ́ yín nìkan la lè rí gbogbo ara obìnrin ìhòòhò ni atóhun yín gan Khadija báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ rántí pé àbúrò rẹ̀ rọ̀dí àlàánú ó ní ó ń ṣe ọlọ́run sallallahu alaihi sọ pé tó bá ti di ẹ̀yìn ọjọ́ àwọn èèyàn méjì kan àtọ́lọ́ máa da kò sí. wọ́n pè é láàfà inú náà ń dùn ẹ̀ ń dùn létí bẹ́ẹ̀ ni tó gba wọ́ kọ̀pù wèrè wà lórí yín ìgbà tí ń gbé mọ́tò fún ìgbẹ́ pé kẹ́ bá mi sáfìsì ẹ̀ mo dé express ní jí àmọ́tò bá yọ. níbo. Hmm, níbo bó sàlà ní lọ́nà ṣòǹgà ọ̀dẹ̀ yín. mo dé mo dé mo dé kíní yẹn àwọn olóye mi ò ajé ta ló fẹ́ sọnù yín kẹ kó sínú ara yín kẹ di gaza bọ̀dẹ̀ eyín ẹ̀ ẹ̀ ẹ̀ salama aleikum baraka. ẹ kọ́ sí lọ́bí ọ̀sẹ̀ sùúrù ọ̀dọ́ ní burúkú ọ̀dà ọ̀dà ọ̀dà ìjà ọ̀dà ìjà ọ̀dà ìjà ọ̀dà ìjà ẹ̀fúra yín sílẹ̀ ẹ̀fúra yín sílẹ̀. sẹ́wọ́n ńlá yé ni àwọn gbogbogbò kẹ́ ẹ máa múra kankan sí pé kíní àríkẹ́ mọ́jà tó tẹ́ bá jà àfẹ́ gbowó bẹ̀ ni mo gbà tí ń gbé mọ́tò fún yín pé kẹ́ bá mi sáfìsì ẹ̀ kí ni mo máa dé express fún bí jíà mọ́tò ṣe yọbọ ni. ẹ ní kọ́kọ́ ọlọ́run ló ní kí expert ṣe rí bí jíà yẹn ṣe yọbọ báyìí èmi náà kọ́ kúrò ní sáà ni mo kọ́ ta mọ́ ilẹ̀kùn ni ilẹ̀kùn ẹni mo ta mọ́ ni bá fi ẹ̀yìn ẹ̀yìn yẹn náà mo fi rìn dé bí báyìí. èèyàn mélòó ló wá kú. èèyàn kan kò kú ọlọ́run tẹ̀ ní mi ò ní ẹdun ẹ afa ẹ samadu ẹ ẹ dejà dáadáa ni. wàláyé lazim bilayi lẹsí láyé láyé láwa ọwọ́ ara mi mo fi dejà àwọn dẹ tún wá ń ṣe wọn tún ní pé èjì náà tún ti bàjẹ́ mi mọ gógó pa ya. ṣebí jíà sí lóyún àbí èmi gbódi di mọ́tò fún mi kan bá mi ṣe mú ye dójú ọ̀nà báyìí ẹ̀jẹ̀ ẹ̀ nọ́ọ̀kì. lórí eré. lórí eré. ó jóná. jóná. wọn ló jóná wọn ni wọn ló nọ́ọ̀kì. àti ó jóná àti ó nọ́ọ̀kì kí ni ìyàtọ̀ ọ̀dẹ̀ ẹ kéyìn jọ bí ẹran sunsun. Ah, ayé mọ̀ ní ká o eléyìí ìṣojú lásán o. iṣẹ́ ayé ni ayé la pé kọ́lọ́mọjà yóò lọ sọ̀rọ̀ wa eh, àfa ẹ̀já jáde sọ̀rọ̀ ara yín jáde sọ̀rọ̀ ara yín àti pé gbogbo tá à ń fà látẹ̀kàn yìí náà tá à ń ṣe wátà wótò wótò wátà gbogbo ẹ̀ ò lè yanjú báyìí a kàn máa pẹ́ ń bí ìsìn ni ẹ dákun láàrin ara wa síra wa kí ni tó fẹ́ ṣẹlẹ̀ báyìí eh, eh. gbogbo bá ṣe ó yọ ọ̀rọ̀ ọ̀rọ̀. nǹkan tẹ̀mí fẹ́ mi wá ẹ́ńjì mi. odidi odidi ẹ́ńjì. ẹ́ńjì odidi. n ò lè rí kò lè rí bó ṣe kò lè rí kò lè rí ju half engine lọ mi ò mi ò lè rówó fèjì náà. o lè rí ní òòrì eléyìí ah. sáíkò òòrì eléyìí jàre. mi ò lè rówó fèjì. o lè rí ọlọ́run bọ̀ láti nígbà tọdún yọba ìparí òrówó. ẹ máa gbọ́ná gbogbo yẹn kan sọ̀rọ̀ ṣé afẹ́jì lè ṣiṣẹ́ nìkan tá à ń san pa yìí. bẹ́ẹ̀ wọ́n kọ̀ púpù méjèèjì pé tó ti bàjẹ́ àti tẹ̀yẹsẹ̀ rà wọ́n kọ̀ pú rẹ̀ pọ̀ ni. lọ́nà o. ẹ̀ ń tó bá bàjẹ́ èyí ń gbé ètò jóná á tú àwọn plug a sì dé mọ yóò sì mọ lọ. ẹ wèrè wà lórí yín ni ṣé bí wọ́n ṣe so okùn ẹ̀mí tí yín papọ̀ látọ̀run wálé ayé ni. bẹ́ẹ̀ kọ́ olórí burúkú nìyí bí ẹ ṣe ṣe rúgbà bí rúgbà mùsòrò ẹ sọ ohun tẹ́ bá fẹ́ jọ. èmi mọ̀ pé ẹ̀yin ò ní gbọ́ bọ̀rọ̀ ẹ mọ ẹ dúró náà ẹ dúró náà a ti mọ ẹgbẹ́ fẹ́ ra áfíǹjì fáwọn ṣèbí jí àtẹ̀mí ló yọ kí nìkan tí a fẹ́ ṣe sí jí àtẹ̀mí tó yọ. ẹ wọ́n ra agbada àfẹ́yìn. Hmm, agbada àkọlẹ̀ máa ra ni

ẹ ká sọ ma ẹ ká sọ ma. afa ṣé afa ọlọ́ọ̀ni wọ ìṣá náà mo bèrè ní ṣé afa ọlọ́ọ̀ni wọ ìṣá ṣé mo lọ jí owó tí mo kó fún ẹ tó fi bá mi ra mọ́tò ni afa ṣé mo lọ jí owó tí mo kó fún ẹ tó fi bá mi ra mọ́tò ni lóṣù lọ́rọ̀ kú mọ́tò fún mi ìyẹn kò fún àìlójú ẹ́ńjìn gbogbo ẹ̀rù kòkòtò kankan tó dá ń bẹ̀. kò ń ṣòkú máa. mo wá ń drive lọ mọ́tò wa ń paná ten twenty minutes driving mọ́tò bẹ̀rẹ̀ sí ń paná. ó wọ embarrass mi káàkiri àwọn èèyàn bá mi ti mọ́tò èhó mi wọ́n bá mi ti mọ́tò àfà ṣé ayé ló ń ṣe ẹ́ ni àbí wọ́n ló ń ṣe ayé. Oh, astaghfirullah alazim àǹtí ẹ má bínú ṣe rí mo gbàgbé kí n sọ fún yín pé a máa ní láti change brain box mọ́tò ẹ má bínú a ṣe. ọlọ́run mi ní jèrè yìí hmm, mi ní jèrè ẹ afá ah. mi ní jèrè ẹ bó ṣe wà yẹn òkú ọmọ yàrá gọ̀ọ́nì ọmọkùnrin yìí o ọlọ́run mi ò dẹ̀rù bóyá olo mọ́tò rí bó ṣe wà yìí ah. àbí ẹni òbí fámìlì gan bóyá lọ lo mọ́tò rí afá tó bá yẹ kí wọ́n lo mọ́tò rí ni wàá mọ bó ṣe ń cost èèyàn kí èèyàn lè kówó sílẹ̀ ra mọ́tò anyway mi lọ́rọ̀ bá ẹ sọ sórí bí mo ṣe wà mọ́tò yìí mo á drop ẹ̀ fún ẹni màá dẹ̀ fún ẹ ní kí n sìn i'm giving you twenty four hours bá mi wá owó mi tó bá wá owó mi sílẹ̀ fún mi màá kò mọ̀ pé obìnrin ni màá dẹ̀ di pẹ̀lú ẹ̀ sori ma owó mi i'm coming back twenty four hours ni mo. madam ẹ má ṣe ẹ má jẹ́ kó di bẹ́ẹ̀ see we, we can solve this. ẹ má ah aunty aunty ah madam madam ẹ má ṣe bẹ́ẹ̀ bó dé ti fẹ́ kí n lọ rówó mọ́tò madam allow allow allow ọlọ́run kí ló dé ọlọ́run kí ni mo ṣe ọlọ́run kí ni mo ṣe eh, kí ló dé tèmi ò mọ̀ ṣe mọ́ ọlọ́run kí ni mo ṣe ṣé bí ṣé bí wọn náà ló sọ pé kò sí nǹkan tó máa ṣe làbí kí ìmọ̀ wọn náà bá wà mẹ́ wọn máa tẹ̀síkú tó mọ wàrà kan tí ń láàyè àlámọ̀ àṣírí wọn ló sọ bẹ́ẹ̀ ní àlùkùrẹ́ ṣé mo léwé kò ní jábà fi kí wọn lọ́ọ́ mọ̀ sí ọlọ́run tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ mi náà ló pọ̀ tó báyìí tí nǹkan fi ń burú fún mi báyìí ọlọ́run ó dẹ̀ dáríjì mi ṣé mo ní gàfóró rahim ni wọ́n lọ́hùn ṣé mo ní tó bá ti dáríjì náà tó wà tó kẹ́ni ọlọ́run ò dẹ̀ kẹ́ni ọlọ́. Oh. àṣẹ bíi ti rí inú ìjọba ni àpè bíi ti rí wa olórí burúkú ọwọ́ ti tẹ wèrè àṣé ẹni tí ò bá fẹ́ kéèyàn jẹun téèyàn bá gé lọ́wọ́ méjèèjì àṣé kò tí ì burú jù ní ní ìgbà tí ewé ò jẹ́ fún wèrè rẹ̀ mọ́ ó ṣẹ̀ṣẹ̀ wàá mọ ọlọ́yin wá sẹ́yìn pé aláwù aláwù aláwù. ṣé pé ní tí sọ ni àti lóòótọ́ léwé jẹwé lọ lóògùn jóògùn nǹkan ju nǹkan lọ́fà ẹ́ gbogbo eré ti jẹun tí ó jẹ wàràwàràwàràwàràwàràwàràwàrà iná ìsàn ṣùgbọ́n bó ṣe wá wà nǹkan ò gbọ́dọ̀ tí ìdáwọ́ ṣẹ́ dúró o a gbọ́dọ̀ sì máa dáná mọ́ lọ ni o. ṣé pé kí n sì máa dáná ogun yá. omi gbọ́ ló mọ babaláwo orí já máa mú un ká fún un gbẹ ni o ṣé wo mọ̀ ẹgbẹ́ ẹni tí ń yan ẹ̀pà àtẹ̀pà tí ń yan gan ìdí àrò wọn jọ kú sí. ìbẹ̀yìn ayé ti ń bàjẹ́ lójú wa lórí burúkú. lórí sọ̀rọ̀ ẹdí wa eh, sí sọ ní ìkíwá. aláwo aláwo ń ka kéwù. aláwo bàbá àkọ bàbá yáwó eh. ìgbéyàwó. kó lọ gbanisẹ́ kó lọ gbanisẹ́ níta ẹ̀. ó sùn kúkú ni. ayé ò fẹ́ ọ ènìyàn fẹ́ wọn ò fẹ́ agbẹ́rù dórí ọlọ́run bá wá lọ́wọ́ nínú níbíni kí wọ́n má ṣe rí wa gbéṣẹ́ tó ráyé ìyọ̀ ọ̀gùn ni ayé abgafar túndé Agaza. ẹnì kankan béèrè mi. rárá sà. dẹ̀sẹ̀ ní tó gbéṣẹ́ wa. ó ti sà. máa ń bàbá ara máa ń onímọ́tò yìí ṣé kò kó tá a fi máa ba iṣẹ́ wa. Ah, àwọn wa wọn wa wọn wá gba kọ́kọ́rọ́ wọn ni bọ̀ tí wọn kó kọ́kọ́rọ́ sà. wọn wá gba kọ́kọ́rọ́ lọ. kọ́kọ́rọ́ mọ́tò wọn ni sà. kí ni wọ́n ló dé. wọ́n san kọ́kọ́ sà wọ́n kàn ni sà. Eh, hello sir èmi mechanic engineer yìí ni sir abdulsamad wọ́n lè wá. wo wo wo wo engineer àbí kí ló pera ẹ. sórí ibi tó bá ti wù ẹ́ òun ni kò sáwọ̀. gbogbo bó ṣe ń sá fún mi látijọ́ yìí o rò bíi pé mi ò mọ̀ ẹ́ sórí mọ́tò mi tó wà lọ́dọ̀ ẹ yẹn má fi ọwọ́ kan mọ́tò yẹn o àjẹ́bẹ̀ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ló máa kú sí irun ẹ̀wọ̀n ni gbogbo irun ẹ lè máa kú sí idiot dáadáa nù kúrò lórí fóònù fún mi. olóṣì ẹni ayé ń bájà tó ń lògùn ẹ̀jẹ̀. kí ló dé máa ń bàbá ara máa ń yín ni ṣé ló ń ṣépè fún mi lórí fóònù kò tiẹ̀ ṣàlàyé nǹkan tí mo ṣe fóònù ó kàn ń ṣépè ni pé kí n má fọ ọkàn mọ́tò o mi ì mọ nǹkan tí mo ṣe fóònù. ò ń ṣépè fún yín sà. ẹ ẹ. Let's move to somebody alájà wọn ń pa kúrú mọ́ tálọ̀pọ̀lọ́ wọn ń dẹrù bá gba òpàṣọ. alájà wọn ń pa kúrú mọ́ tálọ̀pọ̀lọ́ yìí ń dẹrù bá. àwọn sàkí tó ń ṣe bí ọ̀rọ̀ òru ẹ̀wẹ̀ egungun ń ṣe bí ẹ̀ràn ẹ̀ráyé.

ṣé ọ̀rọ̀ bàbá lọ́yọ̀ọ́ àti ọ̀gá mẹ́kọ̀ọ́ náà ronú sí ọ̀gá kò tó nǹkan tẹ máa ronú sí. ẹ̀ka ló dáa kí àyíndé adé. ẹ̀ka náà débi nǹkan bùsà kọ́ni kọ́ni. ọ̀gá ẹ̀yin lẹ́tí ṣiṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ yìí gan-an ẹ̀ mọ̀ bí ọlọ́run fi ń dọ́gbàgbọ́ yín wò ni. àti wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdánwò àti ìpọ́njú èmi gbàgbọ́ pé ayọ̀ ń bọ̀ nígbẹ̀yìn ọ̀gá bẹ́ẹ̀ kẹ́ ẹ pa ọkọ̀ pọ̀ sọ́dọ̀ ọlọ́run. Abdulgafar. sá. Túndé. sá. mi ò ro ọ̀rọ̀ mẹ́kọ̀ọ́ àti lọ́yọ̀ọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ ń sìn gan ni mo rò. fàyín ni máa lọ sírí yìí sọ̀rọ̀ inú máa lọ sírí yìí sọ̀rọ̀ lẹ́yìn ìnira ìdẹ̀kùn ń bọ̀ ìyẹn gan ni mo rò pé ìgbà onídẹ́kùn fẹ́ dé ìgbà olúfẹ́ dé ìgbà ọlọ́rọ̀ ẹ fẹ́ dé ìgbà olúfẹ́ ṣe ìgbà wo ni ìgbà wo ìgbà wo ni láti ronú ìgbà wo ìgbà wo. salaamu aleykum. aleykum salaam bisimilah. ẹ kọ́ àṣà. Ah, Túndé. Yes, Joko. Oga. Yes. Ìrònú kìí ṣe ohun tí aláàrẹ̀ fi gbàtẹ́gùn. Tó bá fẹ́ tètè dárayá. Nígbà tí ẹ̀ ń tẹ́ jẹ́ ọ̀gá wa, tẹ bá ṣe bá ìrònú. Ṣé káwọn ọmọọṣẹ́ wa lọ pokùnso àti wípé ẹ̀kọ́ ńlá ni Allah fi ká ti ara nubi àyùbá kọ. alayhi salatu wa salam. mo fẹ́ kí ẹ jẹ́ ká túbọ̀ tẹ̀ra máa dúró bọ́pẹ́ bóyá ọlọ́run á dá ìgbà padà. Hmm. Túndé mo fẹ́ ká túbọ̀ tẹ̀ra máa bẹ́ẹ̀ ni sá. Hmm. mo mọ̀ àdúrà ni ìdààmú mi ní àdúrà ò sọ ìfìlẹ̀mú mi ní ó yé mi látìgbà tí mo ti jí tí mo ti kásùbà tán tí mo ti wẹ̀ náà mo ti wá ń bí because tá a bá débi iṣẹ́ yẹn náà kí la fẹ́ máa ṣe ìgbà mi àjókòó látàárọ̀ títí dálẹ́ ni láì ṣe nǹkan kan ah ìwà wa máa nìṣó. ابن ابراهيم بشنسن يلا اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار لا حول ولا قوة إلا بالله ولا زادتنا ولا نمنا أنت Hello. Khadija. Ṣé àlàáfíà ni? Mo báwo dẹ̀ ni towó tí mo bẹ́ẹ̀ sọ. mi ò gbàgbé mi ò gbàgbé ẹ inṣàlá tó bá ti dọ́wọ́ mi náà ni màá sẹ́ndẹ̀ sẹ́. ọlọ́run akúkú jẹ́ kó rí gbà nírọ̀rùn. ẹ ìwọ kan fi sẹ́ndì account details padà sí mi. nǹkan tó wá ṣe pàtàkì ni pé ìwọ náà wákàtí márùn-ún dọ́wọ́ ẹ̀ kó máa kírun ẹ̀ sásìkò kó dẹ̀ máa ṣàdúrà sọ́lọ́. Ah, ah. <laughs> mi ò gbàgbé mú kí mu ẹ márùn lójúmọ́ ni mò ń kí. ẹ ìmúra gẹ́gẹ́ bí ọmọ mùsùlùmí náà yẹn náà tó ṣe pàtàkì. ìmúra mi ti yàtọ̀. mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́. alápàdé alápàdé alápàdé tó mòye. báwo ni báwo ni sẹ́wọ̀n alẹ́ fẹ́ sẹ́wọ̀n gbà báyìí ní kọ́ àlàáfíà la sa ṣíṣe ń ya àdúpẹ́ fọlọ́ ṣé àlàáfíà lẹ́yìn náà wà. ṣé wo òṣèlú wọn wọ́n tiẹ̀. mo fẹ́ travel lọ́la mo lè fẹ́ gbé mọ́tò yìí rìnrìn àjò yẹn mo fẹ́ kẹ́ ṣe sáfìsì fún mi. kò sí problem sir. ní kí akẹ́lẹ́ wọn bá mi ṣe o. àyìn ah, náà mo máa tètè ṣe. mo àmọ́ observe nǹkan kan tí n bá ti gbẹ́sẹ̀ lé break báyìí ó máa ń fawọ́ lẹ́gbẹ̀ẹ́ ń bẹ̀ yẹn. Eh, ṣé tẹ ẹ bá tẹ break ni àbí tẹ bá ok tí bá tẹ bá máa pè wọ́n sílẹ̀ ok ẹ bá mi wo gbẹ̀rán. Ah, kò sí problem sir kò sí problem. èmi gan-an mo wà nítòsí ní lọ́jì náà tí ẹ bá ti parí ẹ̀ ètò símẹ̀ ni ọ̀wọ́ ló ṣe kó ti yẹ. àbíkó kò mí lórí aago. ẹ kò sí bẹ́rẹ̀ sà. mi ò lọ jìnnà. ẹ bá mi ṣe kẹ́ bá mi ṣe kẹ́ bá mi ṣe kẹ́. a ti dì bá ṣe. ẹ eh, no problem. a máa kàn sí ilẹ̀. ok ok. ẹ sà. ọ̀rọ̀ ẹ̀ mẹ́lẹ̀. ẹ sà. kílẹ̀ yìí tún wò. ẹ wá ẹ wá. ẹ abdulfar o ṣì ní account details kàwájíjà lọ. bẹ́ẹ̀ni sà. ṣé o fẹ́ tẹnu bọ̀ mí lẹ́nu lọ nǹkan tá a fi àná mọ́ máa fi bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam. ẹ dákun arípẹ́ ìnìkan náà lè lè bá wa ṣe ẹjọ́ ẹ bá wa nǹkan ṣe sí ẹjọ́. bẹ́ẹ̀ ni sá ẹjọ́ nítorí ọlọ́sà ṣẹ́rí samadi tẹ̀ wọ yìí kò sówó kankan lọ́wọ́ ẹ̀ èmi kẹ̀rẹ́ tí mo jẹ́ fiancé mo ṣe ń serve ni jọ̀ nítorí ọlọ́run ibo làwa ti fẹ́ rówó tá a fẹ́ fi ra engine mi ẹ jọ̀ọ́ ẹ ṣàánú wa. ẹ o màmá gẹ́gẹ́ bí àgbàlagbà ìmọ̀ràn tí mo lè gbà yín ni pé tí ẹ bá ní owó yẹn lọ́wọ́ kẹ́ lọ wáyà bí bẹ́ẹ̀ kọ́ ó pẹ́ ju ìjọ Monday Samadu fojú balẹ̀ ẹjọ́ ni o. ẹjọ́ ẹ dákun ọ̀gá ẹ wàá bá wa sọ fẹ́ tó ní mọ́tò ẹni ó dákun kó ṣe sẹ́bílì láì lára wa. sẹ́bílì láì ṣé sẹ́bílì láì ni ẹni tó ní mọ́tò fẹ́ fi ṣe ẹ́ńjìnì ẹ̀ padà àbọ̀ ni màá lọ sọ fún ẹ wò ó ma ọ̀rọ̀ tí mo fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ ni ẹ tètè lọ wá owó yẹn bí bẹ́ẹ̀ kọ́ monday kóòtù yá ni. afa samad báwo lẹ ṣe wá ṣe báwo ló ṣe dà báyìí ah, àti pé àyè tẹ́ wà yìí kò tọ́ sọ́mọ mùsùlùmí bìlìntàsí àfa ah, inú ẹ̀wọ̀n. E bó lẹ ṣe wá ṣe bó ló ṣe jẹ́. salamu aleykum. wa aleykum salaam. fẹ́yìn mi ò mọ tí mo bá ní mo mọ bó ṣe ṣẹlẹ̀ irọ́ ńlá ni mo gbà mi ò mọ ẹjọ́ ẹ má wò mí ràn ẹjọ́. ó ti ẹ má sunkún mọ́ mo mọ̀ pé ògbé á dayọ̀ lágbára ọlọ́run awọlá bó ṣe yọ yusufu nù kànga. aleyhi salatu wa salam. ayọ̀ yìí náà nù ṣòro yìí. àmín. awọlá anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. àmín. ẹ má ronú mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ má fi ọlọ́run sílẹ̀ ní ìgbà kọ̀ọ̀kan kẹ́ ẹ máa ṣe àdúrà àdùháwó ṣẹ̀fẹ̀ mọ́ mi àdúrà ni ìdààmú mi ni nínú ìpọ́njú ni èèmọ̀ àbí nínú ìgbádùn fẹ́ kẹ́ ẹ máa ṣe àdúrà lẹ́yìn ilé náà màá fún yín ládùúrà kan báyìí kẹ́ ẹ máa ṣe ń gbogbo ògbà kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ má fi ilẹ̀ padà bisimilahi rahman rahim allahumma najina. allahumma najina. mahnajina. mahnajina. wala tó kàlíkina. wala tó kàlíkina. mahlikina. mahlikina. ya rabbal alamin. ya rabbal alamin. afa mo fẹ́ jẹ́ kẹ́ máa ṣe gbogbo ògbà kẹ́ ẹ máa ṣe dáadáa kẹ́ ẹ má fi ilẹ̀. olórí náà kò gbàdúrà mi bó ṣe ìgbà tó ṣẹlẹ̀ olórí náà kò gbàdúrà mi bó ṣe ìgbà tó ṣẹlẹ̀. ṣé ibi tó kágúndú tó bí ẹ̀dí orí àbá ìlú ìwà látàárọ̀ ẹ wò ó tọ́lọ́run bá máa pani lórí ó máa máa ń fi rògbòn rọ́pò ó jẹ́ jẹ́wọ́ nǹkan tó ń ṣe ẹ́ ká lè mọ orógùn tá a fẹ́ lò sí torí lè tó kọ̀ kájọ bí igi níyì kò yé mi o. ọ̀rẹ́ mi ẹ kò sí koríko inú ẹ̀fọ́ gbogbo ẹ̀ pátá báyìí lọ bẹ́ẹ̀ nǹkan tó ń ṣe ọmọ tí ò bá ti pa ọmọ á sì lẹ́yìn ọmọ ni sọ fún wọn nǹkan tó ń ṣe ẹ̀. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ ṣàmọ̀ wípé owó laṣọ òkè tí ò bá sówó kò ní sọ̀rẹ̀ fárík mi nìyẹn ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe wò mí nídòwó. Ah, ah, nídìí owó bíi ti báwo ọkọ ẹ àáfàá tó máa ń mówó wá fún ẹ̀yẹ ńkọ́ ṣé wàá tiẹ̀ ti jà ni. ọlọ́run ní jẹ́ máa já o òun náà gbìyànjú àti ṣe é àmọ́ ọ̀nà tí wúrà ń gbàdí kò rọrùn ṣe rí lẹ́nujọ́ mẹ́ta yìí kò sówó lọ́wọ́ ẹ̀ then iṣẹ́ ò lọ déédéé. ọ má ṣe o pẹ̀lẹ́ ṣùgbọ́n àmọ́ kí lè tẹ̀yìn èèyàn máa ń ṣe báyìí náà kí lè tẹ̀kàn máa ń láì máa ṣera yín nígbà tó rójú ńlẹ̀ tó ń wá ìròjú kiri níbi tí jíde wà ọmọ tó na ọmọ pa ọmọ tó singbọnlẹ̀ tó ga ó ná bẹ́ẹ̀dì lẹ́nu ah, aláàánú tó ń fowó ṣàánú ọmọ tó yẹ pé bàbá tó yẹ pé akànjọ́ rẹ̀ lásán gan-an a ní láti sọ̀rọ̀ àbí tábà kan ti ń fún ló ti ó ti understand ó máa ń decode a máa ń torí ìwọ tó jẹ́ pé ó lọ́bẹ̀ kò sí nǹkan tí ò lè ṣe fún ó lè ta lè bà bẹ́ẹ̀ torí tiẹ̀ kó wá jókòó síbi báyìí. pẹ̀lẹ́ tí ó jẹ́ lọ bá kó tún láìfẹ́ ṣe. ọ̀rẹ́ wàhálà tó máa máa jẹ mi wá lọ ọlọ́run máa máa gbé bá wa. n bá mi ọ̀rẹ́ mi ò jẹ́ tètè ṣarajọ tètè dìde ńlẹ̀ kó wá lọ bá ẹ jọ ẹ jọ ẹ jọ nítorí ọlọ́run ah, ah, kí ló dé nìkan náà kí ló dé tẹ̀yin méjèèjì ń polówó ọjà tí ò lè tà létí mi ẹ wò ẹ jẹ́ kí mi sọ nǹkan fún yín o ìgbà òun ló nígbà ń lò ìgbà jíde ló ń lò yẹn tí ìgbà kan dábàá dẹ̀ kọ́ ni ìgbà kan ń bọ̀ tó máa wá gbà ni ṣẹ́rí dájúdájú láìpẹ́ láì jìnà owó báyìí ó máa wà lọ́wọ́ ọkọ mi tí ìgbà máa wá dùn fún wa. ní ti gbà pẹ̀lẹ́ ti ẹ ò jọ má bínú ìgbà wo nìgbà yẹn máa dé ní judy time tó wà yìí wàá wà all right. ẹ ṣeun mo dúpẹ́ ẹ fi mílẹ̀ pẹ̀lú kádàrá mi. Ah, ẹ pẹ̀lẹ́ ó ní kádàrá sọnù. ẹ̀yin lẹ ní kádàrá sọnù ẹ̀yin méjèèjì lẹ ní kádàrá sọnù. àbí ah, kí n tì í tẹ́yìn méjèèjì sùn tẹ́tẹ́ kọrí síbi kan. Ah, ah, kí ló dé o ti wá sáré tẹ pín nìyẹn. ẹ̀yin gan ẹ pẹ̀lẹ́ ẹ̀yin aláyọ̀nù sọ mo ti rò pé mo lè fọ̀rọ̀ lọ yín ni mi ò mọ̀ pé ibìkan náà lẹ́sùn tẹ kọrí sí. ó ti dìjà ó ti dìjà. ẹ ṣe ìtẹ́nà òde ẹ kó àyọ̀nù sọ ẹ ṣe. à ń ṣe ṣé náà rí pọ́wọ́ òdúró lára ẹ̀ ṣùgbọ́n ayé tó fi gbálẹ̀ ó ti jẹ́ kí nǹkan kan lábẹ́ a máa ní láti gbé fún wẹ́dà kan lè ṣe but inshallah á tètè parí ẹ̀ fún wọn. òkèèrè ẹ máa yẹ kó pẹ́ṣá because ó làwọn ìyàwó ti fẹ́ gbé lọ sí party for weekend so ah. mi ò fẹ́ nǹkan tó lè disturb wọn ṣó bẹ́ẹ̀ ah. so ẹ máa yẹ kó pẹ́. kò sí sọ fún chief pé kó tó di weekend inshallah á ti parí ẹ̀. ọlọ́wà dẹ̀ ọlọ́wà fún iṣẹ́ ẹ kúṣẹ́ bẹ́ẹ̀ màá jíṣẹ́ fún wọn. àlá mo lè torí owó doni rọ́bà yìí lánà tó láyà alálẹ́ káàzì bẹ́ẹ̀. ọkọ ẹjọ mo fẹ́ yí zara mi bí akẹ́ park mi kì í yí zara mi. Ah, ah, kò sí pẹ̀lú ma olówó ẹni onírúurú kò ní ká má tọ̀ eh, ìtọ̀ dẹ̀ rí kò ṣe pamọ́ra tí bá ti ráyè sí máa dúró fún ìkẹtọ̀ wọn. all right. yes ma. ẹ ẹ o ti dábàá ẹ ẹ wẹ́ẹ́bù bìkan tán bí. é yes, ma'am. Hello, sir. Ẹ kalẹ̀ sir. Ẹ kújọ́ mẹ́ta sir, yes sir. Ẹ eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fẹ́ jáde ní alẹ́ yìí nsìn. So cabman kan wá gbé mi, mọ́tò yẹn wá jọrọ mọ́tò yìí. ty four nine triple a ìbúrò ah, kò ta mọ́tò mi. my dear. Eh? èmi ṣe bóyá ìta mọ́tò yẹn. no mi ìta mọ́tò mechanic mi ni eh? mo ní kó lọ tún mọ́tò ṣe ni. ìwọ mo ní kó lọ tún mọ́tò ṣe fún mi kábúkábú ló ń ṣe káàkiri gbòòrò o oh, tó bá gba mọ́tò lọ́wọ́ ẹ̀ kọ́ wàá máa rán àwọn èèyàn sí mi kọ́ wá bẹ̀ mí àbí bẹ́ẹ̀ kọ́. ayé ẹ bàjẹ́ ni. rárá sà eh, sà mi fi ṣe kábúkábú ìgbà tí mo ṣe mọ́tò yẹn tán sà mo wá ní kọ́ clean mo wá fẹ́ ọ̀dọ̀ yín náà mo ń gbé bọ̀ mo wá pàdé àwọn ọmọ mo kàn help wọn wọn ní ọ̀nà bí làwọn ń bọ̀. Eh, eh, eh, ẹ tún parọ́ ṣe bí ọ̀tọ̀ níbi tí mo ní mò ń lọ fún yín ẹ tẹ́tí gbọ́ lọ́wọ́ mi tẹ́ charge mi. Oh. Ah, astagfurulala. parọ́ nínú tọmọ tẹ dárí jì mí. ló ń pa. Eh, eh, eh, no ẹ no no ẹ pààkà wọlé ẹ pààkà wọlé ẹ gbọ́n. ẹsà ẹ bá yẹ kí wọlé ẹ bá yẹ kí wọlé ẹjọ ọfisa ọfisa láìláì lọ́nà ẹsà yé yé mo gbọ́ ọ̀sà láìláì lọ́nà láìláì lọ́nà láìláì lọ́nà. ẹjọ ẹjọ torí ọlọ. òkú òkú ló sọ̀rọ̀ òkú òkú ló sọ̀rọ̀. dákẹ́ gbọ́ tèmi ná kí ni gbọ́tò sọ́ọ́sì yẹn. mo ti kú o. o ì tí kú o sórí tí kú bá dé wàá dágbére fún kú àmì wàá juwọ́ sí kú pé kúkú máa lọ lọ́wọ́ yìí bọ̀ ikú dẹ̀ máa mú ẹ dání lẹ́yìn tèmi ti fojú kan ẹ yìí o ti gbọ́ wo lórí burúkú ẹ̀dá yìí wọ́n gbé ọkọ̀ fún pípẹ́ lọ tún mọ́tò ṣe. ẹjọ ojú ẹjọ sá. sọpẹ́ mi ò tí ì lu ẹ ọmọ gánà ló sì ń lu ẹ o tí bá lu ẹ tán wà á kákò ni wọ́n gbé mọ́tò fún pípẹ́ lọ tún ṣe o wá mọ́tò ọ̀gá ti wá o wá lọ fi ṣe kábúkábú lọ́nà àdúgbò yìí tí ò da yẹn mo tẹ̀ tó gbọ́ pé wọ́n nílò ọ̀fà lódì ló ń kó okó méjì síwájú okó mẹ́rin sẹ́yìn mọ́tò ọ̀gá ayé ti bàjẹ́ lẹ́nu ibi tó gbọ́kọ̀ dé tó gun mọ́tò ọ̀gá dé mọ́tò ọ̀gá máa gùn ẹ́ lẹ́nu wàá ríran o. ó fi sọ lọ́mọdé kú. èmi ayé àbàtẹ tá ló sálámọ̀ sí èmi. ẹ wo ojú ló gbógun mi tó fi dẹ yékéyé èmi ló kì í ṣe yóò bẹ́ẹ̀ jọ. ọfọ kọ́ ló ń pa yẹn. ọfọ kọ́. Ah, fọwọ́n náà ni máa yọ ìwọ kọ́ ló sálámọ̀ sí wa ń sìn ojú tó pọ́kun ẹ̀ tó máa pọ̀ fún. ọmọ kan yorùbá rẹ. o tẹ ìyá wèrè ni ṣé o lè máa pòwe fèmí ni ọmọ gánà tó máa pòwe fún rèé ó ṣí eré ni. dòdòdò ká má gbà pé àìní sùúrù ẹ̀ sìn ló mú ẹ lọ fi mọ́tò ọ̀gá ṣe kabúkabú àbí òun fẹ́ tètè kárí. iṣẹ́ mo tó fọ́ ni nígbà táwa lójú ogun mo ti rí ẹgbọ́n mo ti forí gbálẹ̀ mo ti sọ ní pẹ́. ṣé bí ẹni ọdún ṣe bí ẹni ọdún ṣe bí ẹni ọdún ṣe bí ẹni ọdún ṣe bí ẹni ọdún ṣe bí ọmọ mi ẹ má kúnlẹ̀ ẹ má kúnlẹ̀ ẹ dìde ẹ má kúnlẹ̀ ẹ wò ṣẹ́ẹ̀rí ẹbí wa lọ́mọ ṣẹ́ẹ̀rí ọ̀gá tẹ torí ẹ̀ wáyé tẹ bá kúnlẹ̀ látòní dọ́là ọ̀gá ò ní gbọ́ torí pé bẹ́ẹ̀ ṣe wà ẹ̀ ju eṣin lójú ẹ̀ èèyàn ò jọ lójú àmọ́ ìyàwó wọn lè máa wá wọ́nà bẹ́ẹ̀ ṣe máa rí. ìyàwó wọn àṣẹ wọn wà ẹ jẹ wọ́n mi ẹ dúró ẹ alákùnrin nìyẹn ẹ fẹ́ wọlé. ìgbà tẹ bá wọlé ta lẹ máa sọ pé ó sọ fún yín pé kẹ wọlé. wọ́n rò pé wọ́n ìyàwó ẹ̀ la rí ni mo rò pé wọ́n ń bẹ́nu ilé ni. ẹni tó ṣẹlẹ̀ ni pé ṣọ́ọ̀bù wọn lẹ máa wá lọ ẹ máa wọ́nà bẹ́ẹ̀ ṣe máa mọ ṣọ́ọ̀bù wọn ni. ó dáa o ṣeun o dúpẹ́ o ṣeun tiẹ̀ náà á dáa ojú òní tiẹ̀ o ṣe o. àmọ́ ẹ wá gbọ́ o ẹ má sọ fún wọn pé mi mojú e fún yín o ẹjọ́ ọlọ́run ni kó bá yín. Ah, rárá rárá rárá o tiẹ̀ ti hùwà ọmọlúàbí ọlọ́run wà pẹ̀lú ẹ̀ ojú òní tiẹ̀ o ṣeun o àbẹ́rẹ́ wa báyìí àbá àmín ẹ ṣé mo dúpẹ́ tamọ́dì ìwọ náà ní lọ́wọ́ o ìwọ ò mọ̀ pé lílá àtà ilẹ̀ ẹ̀dá ọwọ́ Elédùmarè nìkan ló wà ní tásìkò bá wá tí ì tò oníyànjú kì í lówó lọ́wọ́ tó bá pẹ́ tó bá yá tó níyànjú bá wá já náà ẹgbẹ́ ọlọ́lá náà ni gbogbo wọn àbí ta ni wọ́n rí lókè tó lóun ò ní rí sọ. So kò sí ìwọ ò mọ ipe agbamiláyé yìí ni àdúrà la máa máa gbà kí atẹ́gùn bẹ̀ kó má gbé wa lọ. àmín àmín. yes ma ẹ jọ̀ọ́ ẹ ṣàbà mi bẹ̀ wọ́n kàn dáríjì mi àṣìṣe ni ma àbí tí mú mi níwá di ẹlẹ́tẹ̀ níwájú ẹni tó nífẹ̀ẹ́ àṣìṣe ni i'm sorry ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́. àṣìṣe náà ni ìwọ mọ̀ pé tí ẹ̀dẹ́ ò bá ṣìṣe ẹ̀dẹ́ ò kì í gbọ́n ni Ah, ah. àṣìṣe náà ni ìwọ ni kò lọ jáwọ́ máa jẹ wàrà máa kú wàrà kò lọ jáwọ́ ẹ̀ bọ̀lẹ̀ ṣọ́rọ̀ mi ti yẹ torí pé ibi tí ò sí yan lọ́hùn wà ń bẹ̀ o bàbá wa máa ń ràn yẹn dáadáa o wọ́n ràn yẹn dáadáa gan. ìyá ah, wa ṣe ṣe àdúgbò ọlọ́run jẹ́ pẹ́ fún wa àmín ọwọ́ tí náà ní dojú ẹ̀rí èyí táwa ṣe lé nìyí àfikọ́ṣe ànábì ni sallallahu alaihi wasallam báwọn èèyàn bá ń wá ìyọnú ànábì wọ́n máa gba kàdíjà wọlé hmm, ẹ bá sọ̀rọ̀ yìí ẹ bá ṣe kó tán animi sọ fún wa pé èrè àmú wọn fi làhárí èrè àmú wọn fi sàmọ́ ẹ̀. gbogbo tí ń bẹ lọ́wọ́ yín láyé ẹ fi kí àwọn èèyàn ọlọ́run tó wọ̀ lékè náà yóò wá dà kalẹ̀ yóò kẹ́yìn náà ẹ bá bẹ̀ wọ́n kí wọ́n foríjì kí wọ́n á ṣe kí wọ́n foríjì nìkan gbogbo bí wọ́n ṣe ń gbéṣẹ́ fún tẹ́lẹ̀ kí wọ́n máa gbé fún jù bẹ́ẹ̀ lọ gbogbo tọ́lọ́run ṣe fáwọn náà ọlọ́run dọ́ tiẹ̀ náà jù ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀run yóò ẹ ṣe gan. ẹ wò ó ní àtìmọ̀ fóun ṣe ẹ dákun bá forí jì ẹ ti ń gbọ́ lójú pẹ̀pẹ̀pẹ̀ ẹ dákun. ìyá wa ẹ ṣe mi dúpẹ́ ẹjọ́ ẹ bá mi ní ojú ẹ. mọ́mí mọ́mí àní mọ́mí ẹ jẹ́ ọlọ́run àdáwọn fún mi náà ẹ jẹ́ ẹ wò jáde wà lọ́rùn ẹ wà ah. ẹ máa wọlé. kí ló ẹ jókòó nítorí samad náà ṣe wà. samad samad ó láwọn èèyàn gidi báyìí lẹ́yìn ló ń hùwà burúkú ah! màmá ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. ẹ ń torí tá a bá torí iṣu jẹpo à ń láti torí epo jẹṣu ọ̀rọ̀ náà ti tán kódà iṣẹ́ tá à ń gbé fún tẹ́lẹ̀ a tún máa padà gbé fún. ìwọ ṣé torí ọ̀rọ̀ yìí náà ló ṣe lọ fi ṣe. rárá sà mi ò tí ì níṣẹ́ lọ́wọ́ ni sà. o ò níṣẹ́ lọ́wọ́ o kàwé ni. àmọ́ ah, kàwé i'm a university graduate sà. Ah, kí ló kà kí ni discipline. Eh, banking and finance ni mo kà eh, first class ni mo fi jáde sà. o ti o o ò dẹ̀ níṣẹ́ ó yẹ ká ran ọmọdé lọ́wọ́ àìbẹ́ẹ̀kọ́. nǹkan tí wọn kò lè fi ràn wọn lọ́wọ́ if you help me. wá rí mi lọ́fíìsì sínú àṣà ẹ ṣe wọn a máa rí bá o ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe mo dúpẹ́ wọ ẹ má pẹ̀sà o ẹ ṣe mú mi ẹ mọ àdúpẹ́ lọ́wọ́ dájú o. ọkọ mi tí o bá rí mọ́tò tí chief gbé fún mi kí n máa fi ṣe official car mọ́tò yẹn fine ó le gan-an ni. chief ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn ah, ah chief máa ṣe nǹkan tó jọ ní lójú o ọlọ́run àtúbọ̀ máa ra àwọn náà lọ́wọ́ lọ́wọ́. kò tán síbẹ̀ o wọ́n tún wá fún mi ní one hundred and fifty thousand naira yes wọ́n ní kí n fi ra aṣọ tí mo máa wọ̀ lọ́bíṣẹ́. aṣọ tí wàá máa wọ̀ lọ́bíṣẹ́ one fifty ó dẹ̀ tó ti ní official car ìyàwó mi ti ní mọ́tò oh my god ṣé orí ẹnikẹ́ni tó bá ti ń fi ti ẹlẹ́gbọ̀ọ́ tọmọlọmọ ọlọ́run ló máa ń bóun náà gbọ́ tí ọlọ́run á bá wọn náà yes. ṣé wàá rí i pé kò sí ró nínú ọ̀rọ̀ wa mọ́ ọ̀rọ̀ wa so máa fẹ́ kó wọlé kó wọ bàtà kó tó bá fẹ́ change shirt ẹ̀ eh, wà loud fẹ́ gbé e jáde. Hmm. Honey. Esther. Níbo ló fẹ́ gbé mi lọ? Ibikíbi tó bá fẹ́ lọ, mo ṣetán àti gbé lọ. Hmm. Ó ṣe jẹ́ kí a ṣàlùwàlà ká máa yan mẹ́fìlà ṣòkòrò. Ìyẹn ti di dandan. Lẹ́yìn tá a bá ṣe yẹn e hmm. God, I love this girl. Ooh, I love this man. <laughs> You are my soulmate. So. I love you, sweetheart. I love you too. Mo fẹ́ kó mo fẹ́ kó rántí wípé ìṣẹ́ kì í ṣohun àmúṣeré ìyàkẹ̀ré kì í ṣohun àmúyangàn ogun iṣẹ́ kan bí iṣẹ́ òsìn àtẹpámọ́ṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kì í ráhùn owó ò bá jẹ́ kí n ṣiṣẹ́ ẹ̀ kábà lè náà. Khadija òótọ́ lọ̀rọ̀ ẹ̀ èmi náà nígbàgbọ́ inú ká fi irun dúdú ṣiṣẹ́ nígbà tá a bá ń bẹ léwe tí bá ń bẹ lára ẹ̀ torí tá a bá ti dàgbà tá a nírun funfun ká lè fi irun funfun yẹn jọ̀rọ̀ ṣùgbọ́n Khadija nǹkan tí mò ń rí ò rí you no see it ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọ̀nà mẹ́ta lẹ́lẹ́ gbà kọ ìbàjẹ́ àkọ́kọ́ ó ní ká fi ọwọ́ wa kọ ká fi ẹnu wa kọ tàbí ká fọkàn wa kọ ṣèwárí yìí tó kẹ́yìn yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní ìyẹn ló fi ń lẹ̀ jù ní ìgbàgbọ́ Khadija tó bá jẹ́ pé lóòótọ́ ó gbà mí lọ́kọ ẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ mi bó ṣe wí má yí àṣẹ mi padà má kọ̀ nǹkan tí n bá sọ fún ẹ please. ó dáa mo ti gbọ́ ẹ nítorí ọjọ́ ọ̀la mi. جزاك الله خيرا خيرا كثيرا okay ẹ fi àsìkò sọ fún pé mi àti àfa isa pẹ̀lú khalid a fẹ́ lọ ṣe mùṣàwárà lọ́dọ̀ àfa adema fìyẹn lọ sálámà sáwọn àfa nílé tọ̀ ṣùgbọ́n ó máa gbà wá lásìkò díẹ̀. ó máa gbà yín nígbà díẹ̀ ó dà bíi ọjọ́ mélòó ló máa ń gbà yín báyìí. subhanallah mo yẹ ṣòro kúrò Khadija mi lè sọ ọ kó ọlọ́ọ̀ni yẹn wà. Hm, tẹbi kó ba lè dá náà ni ó dà mo fọlọ́hún sí i àmọ́ má fojú mi sọnù. Ah, ah, come on now mi ní fojú ẹ sọnù hm. mo promise. Amin. Allahumma amin. arábìnrin ah! má bẹ̀rù má fòyà gbogbo bí o ti ṣe ń ṣe ni a ti mú mi rí bí ìdààmú bá pọ̀ lápọ̀jù ẹ̀mí ẹ̀dá lè pin bí ẹ̀dá ò bá ní owó lọ́wọ́ ó lè di aṣẹ́gìtà bí èèyàn ò bá ní rí náírà méjì ó lè di olòṣì ebi lè pa ọmọ ọlọ́mọ lápapọ̀ olówó a sì ní bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kankan mú ìbànújẹ́ kúrò lọ́kàn ọ̀nà rẹ ti là. mama inú mi inú mi á dùn tí ẹ bá lè ràn mí lọ́wọ́ ìyà yìí pọ̀ ìyà yìí ti pọ̀ jù fún mi. Hmm. mo ṣetán láti ràn ọ́ lọ́wọ́ bí a ṣe fi ràn mí ṣùgbọ́n o nǹkan kan ló máa ṣe kí o tún lè pàdé olóore rẹ nítorí pé o ti súnmọ́ ọ. wà lọ bímọ rẹ kájà. Ah. Kàdíjà. màmá mi. Ah, kí ló ṣe ah, ò ń ronú. rárá màmí mi ò ronú mo kàn gbàgbéra ni. wo ọmọdé ìdákun ṣàánú mi torí ọlọ́run ó mọ̀ pé wọn ò lẹ́nìkan èèyàn ló ń wáṣẹ́ ọlọ́run ní pínṣẹ́ dákun ọlọ́run ó ṣe fún ẹ só ti gbọ́ ọkọ mi dákun jọ̀ọ́ ṣó ti gbọ́ pàpà lọ kó lọ ọjà kó lọ rè wá nǹkan tá a dà lé náà tá a jẹ ọgbọ́n mi kó lọ tí mo ní ọ̀rá yẹn kó lọ kó ra gbogbo tí mo ní ọ̀rá pátápátá o. ẹ jẹ́ sáré gbé báàgì lọ. alápàdé alápàdé alápàdé bẹ̀rẹ̀.

ṣé mo fi mú láìbẹ̀rẹ̀ múra ìṣá ọlọ́run ìjáàbù yìí gangan mo ṣe tiẹ̀ kéde máa wo mi ò kí ń ṣe muslim o kó lóun bá tiẹ̀ lè ṣe fèmí náà kí lè má borí bẹ́ẹ̀ ṣe ń borí inú mi á dùn I'll be very glad. ẹ ṣeun mo dúpẹ́ kẹ́lẹ̀ máa wo ẹ̀yin náà bá a dùn. irọ́ ni o bẹ́ẹ̀ ni kẹ́rí tí ẹ bá ti fọkàn sí i ọlọ́run lè ṣe o ìyẹn kéré nù nǹkan tó lọ́run lè ṣe fẹ́ dà. that's true that's true. ẹ̀tùn àìṣe. no aunty ṣé báyìí lẹ́ ń lọ ni. bẹ́ẹ̀ni ma. ibẹ̀ lèmi náà ń lọ ṣé ẹ̀ máa fún yín ride. oh ma appreciate it all right then ẹ wọlé. kíkọ ṣe yí tọ̀ níbẹ̀. ok ẹ ṣe. i'm so pleased to meet you. oh ẹ ṣeun gbọ́mà. ṣé lè máa wo nǹkan tí wọ́n ti fọkàn sí báyìí hmm. tí wọ́n ti pray over it kò sí pé ọlọ́run máa ṣe fún wọn ni ẹ understand ọkàn ní gbogbo ẹ wà mo máa ń ó máa ń wù mí bọ́ ṣé mo nǹkan tí yóò kì í ṣe bọ́ ó máa ń wù mí. ó dẹ̀ máa ń jẹ́ kóbìnrin ní ẹ mọ̀ olórí máa look different and beautiful. ṣé wọn pé èèyàn tọ́lọ̀ ń bọ́ fún ní ẹwà àti ẹ̀sìn bíi ti yín báyìí ó tún wá mọ ìmúra ìlànà ẹ̀sìn mú ṣé wọn pé irú onítọ̀hún yẹn gan ọ̀hún sí tọ́lọ̀ wọn kì ẹni mo ṣiṣẹ́ àwọn ẹgbẹ́ òdede ṣá àǹtí hmm, mùsùlùmí òdodo gbọ́dọ̀ fi wọn kékeré bẹ́ẹ̀ náà ìjọsìn gbọ́dọ̀ wọlé fún kristẹni gẹ́gẹ́ bí bíbélì ṣe sọ. ṣeré mi náà máa ń ka báyìí mi dáadáa mo máa ń lọ sunday school even sunday service mi kì í miss ẹ̀ it's just that kọ́lọ́run kó gbàdúrà mi jù báyìí lọ ni. amen ayọ̀rọ̀ ọ̀bì ọlọ́run tẹ̀ sí gbàdúrà yín níwọ̀n ìgbà tó jẹ́ wípé àti ọkàn báyìí ló ti wá. Thank you. Ṣé ẹ̀ mind tàbá exchange contact? Ah, why not? Kò sí problem. All right, that's my phone. Ẹ bá mi punch number ẹ̀ Okay, mo ti save mi. Eh, orúkọ wo lẹ fi sí? Khadija ni mo All right, sister Khadija. <laughs> Bẹ́ẹ̀ ni wà. Anyway, Rita lorúkọ tèmi. All right, nice meeting you. Mo tiẹ̀ láì fi ṣe forúkọ mi lẹ́ẹ̀kan. Ṣẹ́gun, I'm really pleased to meet you. All right. Ló fún ẹ ládùúgbò owó tó tó báyìí. Ah, aláàánú ọ̀mà ni yín náà o. Olóore ò ní jìnnà sí o. Tó ah, wá rí báyìí nísìnyí pé àdúrà dákẹ́yìn máa gbà. Torí pé kí ni n tá a ti rí yìí? ayì nígbàgbọ́ pé n tó tún ju eléyìí lọ ó sì ń bọ̀ wá. àmì náà yọ̀rọ̀ ọ̀gá. wà rí báyìí. fọkàn rẹ sọ́dọ̀ bí mo ti wà ní ìsìn bí bá ní mo yó ẹ mo yó náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ibi tó ń pa mí nínú dákun. lọ́ọ̀rì wá tájẹ àbí lọ́ọ̀rì wá tájẹ wá sí. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ọlọ́run ló mọ ohun tó gbà lérò pẹ̀lú àwọn aráàfin mẹ́tẹ̀ẹ̀ta yìí. àhásíbà nà sù ayùtẹ́ràkù ayẹ́kù ló àmà nà wàhùn láàyò fúta náà ǹjẹ́ àwọn èèyàn kàn mọ ọ̀fẹ́ ni wípé àwọn onígbàgbọ́ òdodo sí èmi ọlọ́run ọba iná ni ìwà ní dọ́gbàgbọ́ òdodo òun wò mọ́. wàlá yàlámọ̀ náà làhú lẹ́dí iná sọ́dàkú wàlàkọ́dí fatánà lẹ́dí iná mi ń kọ́ bólé him. àti pàápàá a ti dán àwọn tó ṣíwájú yín wò ànábì wa Musa. aleyhi salatu wa salam. ẹ fìrìhàn náà ló tọ́ dàgbà láàánú sí láàlẹ́. náà ló sì gbógun tì anabiwa ibrahim aleyhi salatu wa salam anabiwa sakariya aleyhi salatu wa salam. a dán ìgbàgbọ́ wọn wò látara kí wọ́n lè tètè mọ́ jẹ ọlọ́mọ láyé ṣùgbọ́n nígbà wọ́n padà wá ṣe sùúrù wọ́n padà wá di ọlọ́mọ láyé. wàlá yálàmà náà láhù lẹ́dí iná sọ̀dà kò fàlà yálàmà náà lè kà á síbí ká mọ àwọn onígbàgbọ́ òdodo lójú ọ̀nà tọlọ́hun ká sì mọ àwọn òdodo yàtọ̀ sọ́tọ̀ ó ń ṣe ńlá Muhammad. sallallahu alayhi wa sallam. ọlọ́run dún ànábì wò látara ọmọ méjèèjì tí ànábì bí mẹ́fà sì kú lójú ẹ̀ ó padà wá kú ọmọ kan ṣoṣo ìyún Fátímátà. lọ́jọ́lá ọ̀tàlá ni a. ẹ ẹ̀yìn ànábì tún wá padà wá dájú ojú ànábì lọ. sallallahu alayhi wa sallam àlùfáà samad o rí ọlọ́wọ́n ọba ó ti wí ó ti sọ ó ní òun ní agbára àti ìkápá láti dán gbogbo ẹ̀dá yòówù tó ń bá dá o ẹ èyí tí wàá ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ yìí àdánwò ọlọ́run ni ẹyin àdánwò ògbàgbọ́ ni mo wàá jẹ́ kí eléyìí ó yá ọ lójú ọ̀nà tó lọ́wọ́ ọba ẹ mọ̀ jẹ́ kó mi ìgbàgbọ́ rẹ wò débi pé ó wàá padà wàá ní kọ́lọ́fì kan sí ọlọ́run ọba ohun tó wá kù tó ṣe ni wípé ìwọ ṣàgbà tẹ̀sùn bí rẹ mú wàá mọ̀ ṣe Allah Allah ya Latif ya Latif ya Wahab ya Wahab ya Razak ya Razak ya Saman ya Saman ṣé orí gbogbo ètí mo kà á lẹ̀ fún mi ó di dandan kó o borí gbogbo òṣòro rẹ àdánwò tí ó wà ju gbàgbọ́ wa lọ kọ́lọ́hún kò mọ̀ pé bá wa ẹ jẹ́ ká tẹ́wọ́ ká ṣàdúrà bisimilayi rahman bismillahirrahmanirrahim bismillahirrahmanirrahim inna atayna inna sha'anaka wa amin sallallahu alaihi Sister Khadija ah. ẹ kú yes ma. <laughs> ṣe wa ok. ẹ yà mọ wa ok ma. ẹ kú jókòó. yà ẹ gan <laughs> mo like outfit yín <laughs> ó fit yín gan. ẹ gan thank you. ó wà really nice. thank you very much. àǹtí ṣé ibi ìbàyìí lẹ́yìn gbé ni àbẹ́yìn ní dòtẹ́ọ̀lì. rárá o ṣùgbọ́n látìgbà tí mo ti dá àti Amẹ́ríkà ibi ìbàyìí náà ni mo dé sí ah, mo ní kí n rọra forí pamọ́ fáwọn èèyàn ni ẹ mọ̀ pé ọ̀rọ̀ àwọn èèyàn wa le tẹ bá fún wọn lówó lẹ́nìí wọ́n á tún wá lọ́la wọn á béèrè owó tẹ bá dẹ̀ ní kò sí wọn á já ni ìtẹ́ mo ṣe ní kí n forí ara mi pamọ́ síbí báyìí. Mm, ẹ̀yin akókó máa ṣe tí yín fọlọ́hún ni ìwọ̀nba tẹ bá lè ṣe ni kẹ́ máa ṣe o kẹ́dẹ̀ máa wọ àǹtí ó dáa kí wọ́n máa ṣe tọrẹ àánú. tó lẹ sọ meanwhile kí lẹ̀yin ṣe like irú ọjà wo lẹ máa ń ta cause èmi máa import and export àwọn goods yeah i travel all around the world. I go to Germany, China, Bangkok, all around the world. Eh? Ah, that's nice. Eh. Mm. As for me, iṣẹ́ <laughs> iṣẹ́ ṣá láti ìgbà tí mo ti parí NYSC mi ojú Ọlọ́run ni mò ń mi ò tí ì ríṣẹ́ o. ó ga anyway ó dáa ká jọ máa wojú Ọlọ́run kò yé yín um, but sibe Ọlọ́run á yọ wá. Mm. Um, àwọn parents yẹn wà nǹkan i mean your mom and dad. mom sì mi wà àmọ́ pọ̀ sí mi ti ṣaláìsí. ti láì oh so sad ọlọ́run àforíjì wọn. aláwọ̀ mi. ṣẹ́rí mi mọ́ra ta mọ́ra fún dada náà ni yẹ kí ojú ló máa ń rojú ṣàánú mi mọ̀ wá ibi ṣe mọ̀ yín ọkàn mi ṣàn pé kájọ ṣe nǹkan kan papọ̀ yeah màá fẹ́ introduce yín sáwọn òyìnbó tó máa ń kọjá fún mi. bẹ́ẹ̀ ni ẹ serious. yes but before then my family mú yín débi kan very important. Mm. yeah. ibì kan. Mm-hmm. ṣebí kó ba lè dáná ni. then kò sí wàhálà. ẹ ṣe ọlọ. ẹ mú drink yín náà. ẹ ṣe. <laughs> ẹyin àti ṣé ibi tá a lọ ládé. bẹ́ẹ̀ ni bíbá iná là ń bọ̀ bíbá gangan ló ń Ben. ẹ̀rọ àṣà ẹ̀rọ àṣà. ilé oúnjẹ ah, ah, Rita, ríta ó mọ jìnnà sí mi púpọ̀. Ah, ṣé èèyàn gbọ́dọ̀ wá lọ ṣáájò tí tí tí kéèyàn dẹ́ gbàgbé lébẹ̀ ni kàtí ẹ̀ wá gbà pé o ti wá lówó lọ́wọ́ bíi tẹ́lẹ̀wì odò àníkèmí tún wá gbà wípé ọjà tiẹ̀ náà ti ń ta wàràwàrà bí tẹ̀tà ṣe ń tà láwùjọ àwọn ẹranko tó kù ṣé wò ó mọ̀ pé bí ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ bá ń dàgbà inú a máa ràn àwọn oníṣẹ́ ibi ni àkí amọ́niṣe ni ó ń rojú kókó àtúnkí afàìmọ́niṣe ni ó ń jọsẹ̀ mọ́lẹ̀ ṣó wá yẹ kéèyàn wá dákẹ́ kéèyàn mọ wòrán àbó mọ̀ pé yẹn léwu. ẹ ṣáà má bínú sí mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín má bínú sá ẹ̀yin àgbà náà ṣàlẹ máa ń pa lówe ẹni òpùrọ́ ló máa ń farun wájú pọ̀ mọ́ tìpàkọ́ gbogbo ẹ̀bí tẹ́ bá dá mi gbogbo ẹni mo gbà ẹ má bínú ọ̀dà fún gbólóhùn tí mo wá gbọ́ lẹ́nu ẹ̀ yìí ó ti tán nù mí. ẹ ṣe sá. ó ti tán nù mí ẹ mo ti dáríjì ẹ pátápátá àmọ́ rírí tí mo rí ẹ lẹ́nìí ó ní bá o bí kì í bá ṣe pé bóyá o wá dúpẹ́ tí ọjà ẹ tó ń ta wàràwàrà àjẹpẹ́lẹ́ tó kọ́ ti lẹ́kàn sí ló ní kó wá sọ fún mi kó wá fi dúpẹ́ tó ń kọ́ tó ní kó wá dúpẹ́. àmì gbogbo ẹ̀ náà ni mo wá ṣe. ẹ àmọ́ tọ̀rẹ́ mi tí mo mú wá ìgangan ló ṣe pàtàkì hmm. eh, bẹ́ẹ̀ ni Khadija lórúkọ ẹ̀ hmm. iṣẹ́ tèmi náà ń ṣe lòun náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ báyìí mo á fẹ́ kẹ́ bá mi gbà ládùúrà pé kó máa jẹ́ fún gẹ́gẹ́ bí iṣẹ́. gbọ́ ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni sà. ó dẹ̀ ti di ṣíṣe lágbára ọlọ́run àdúrà tá a ṣe fáwọn ará síwájú èrò àlọ́ èrò àbọ̀ bá a ṣe ní kí ọjà wọn máa tà káàkiri àgbáyé tìyẹ náà bẹ̀rẹ̀ sí ní tà láti nìlọ. ẹ̀ta ló ń yó kọ́mọ ẹranko tó kù tó yó ìwọ náà yó o lágbára ọlọ́run àmọ́ nǹkan kan kékeré ló bá wa mú wá tó o bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ aṣọ abẹ́ ibùsùn àwọn àgbàlagbà òun ló mú wá làá fi ṣiṣẹ́ òun àdúrà ní bọ́bá tán aṣọ abẹ́ ìbùsùn àgbàlagbà. ah no network báwo. ah. Oh God. Ẹ eh. wọ̀lọ́ irú àyẹ̀wò ni Khadija lè wà báyìí. Báwo lọkọ mi ṣe ń fà sọ́dọ̀ ẹ̀ báyìí? Wọ̀lọ́ ọba tó ní ìṣọ́. Wọ̀lọ́ ọba tó ní ààbò. Dákun gbogbo àyíká yìí tí Khadija lè wà. Ọlọ́run bá bá mi ṣọ́ bá mi pamọ́. Ibi náà ni network máa ń wà. Wow. aṣọ abẹ́ ibùsùn àwọn àgbàlagbà ni sórí tá a bá ti rí báyìí nítorí òun la fi ṣe àkànṣe àdúrà ẹ̀yin ò ní ọkọ̀ pa àlọ́ àti àbọ̀mọ́ fún ọ yóò sọ ẹ̀dẹ̀ ní rè ẹlẹ́nkejì ṣọwárí kí gbogbo ọjà àwọn ará yòókù máa sùn ọjà tìyẹ ò ní sùn ó di dandan kí wọ́n ṣòwò kò dẹ̀ rere ń bẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ ẹ gbọ́ bàbá ẹ ṣe ọmọ dúpẹ́. olódùmarè ló lọ pẹ́. àmọ́ wa adẹ́sẹ̀ ní kíákíá. a ò bá parí kò ju báwọn lọ. ẹ ṣe gan. èwo ló wá mú bọ̀ o. àwọn yẹn kẹ́ mọ̀ gé bàbá yín mú kọ́ bá. gẹ́gẹ́ bó o ti ṣe sọ pé wọ́n ní kó o béèrè ìtumọ̀ aṣọ abẹ́ ìbùsùn wa níbi tó o ti fẹ́ ṣiṣẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ o ti dà bẹ́ẹ̀ ntẹ́yìn ò bá mọ̀ òun ló yẹ kéèyàn sọ ntẹ́yìn ò bá mọ̀ kéèyàn má wulẹ̀ ròyìn ẹ̀ rárá n tá à ń sọ fẹ́yìn ọmọ ọ̀sìn nìyẹn pé kẹ́ ẹ mọ ìjìnlẹ̀ abínibí Yorùbá àá ní irú ẹ tá a bí ẹ sílẹ̀ Yorùbá ò wá mọ aṣọ abẹ́ ìbùsùn. ẹ bọ màmí mm-hmm. èmi náà ò ní mi ò kọ ẹ̀yin lẹ kọ mi. nígbà tó o béèrè nǹkan ṣó o béèrè ni mo sọ pé n ò sọ fún ẹ ni èdè abínibí ìwà ìkí ìṣeun téèyàn ń yálò o béèyàn bá yálò pẹ́rẹ́ nínú ìṣe sí ẹ̀ àbí sọ̀rọ̀ sí ẹ̀ lẹ ti máa mọ̀ àbí èèyàn a máa yá ìwé kéèyàn ó sàmì síbí ó ti jẹ́ nìyẹn. ẹ tẹ̀ máa wo màmí mo ti wá farabalẹ̀ ń sìn mo ṣetán àti kọ́ àmọ́ ṣe rí eléyìí tí mo ní kẹ́ fi hàn mí yẹn ìyẹn ni kẹ́ fi hàn mí. ìyẹn aṣọ abẹ́ ìbùsùn àgbàlagbà. bẹ́ẹ̀ ni màá o ṣe ọkọ mi ò <laughs> níwò <clears throat> eh, eh. kí ló rí bí. aṣọ. Eh, bó o ló ti rí wọ̀wẹ̀ túwò kejì so ló dàbí ìgbà tó jẹ́ wípé agbáyọ̀nù lè bẹ́yìn tí máa ń ṣe àmọ́ mm. àwọn àgbàlagbà bá a bá ti kà sábẹ́ ìbùsùn báyìí ìgbàkigbà tá a bá lò á kàn mú ni á wọ̀ ọ́ mo sì máa ń kà báyìí á ah, ah. wà tẹ́ńtọ̀ mi lè báyìí ẹ wà sùn lè. sotiri. mami ṣé pé eléyìí ni wọ́n ń pè ní aṣọ abẹ́ẹ̀bùsùn. abẹ́ẹ̀bùsùn. Ah, ah, mami ẹ ṣeun gan ẹ ṣe tí ẹ fi ìmọ̀ kún ìmọ̀ mi. ìwọ náà mọ̀ pé tá a bá ti mọ̀ báyìí òun lọ́gbọ́n ẹ nì ìmọ̀ àtàtà ni kì í folówó ẹ̀ sílẹ̀ hmm. ilé ọkọ mi kárí mhm. ti mọ̀. ẹ ṣe wọn àmì ẹ jẹ́ ní títí lóko jẹ́ níwá. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀ṣẹ́ o. fowó lọ̀mí fowó lọ̀mí bí orógbó bá so àfọ̀rọ̀ rẹ̀ lọ Ṣàngó fowó lọ̀mí fowó lọ̀mí bí obì àbàtà bá so àfọ̀rọ̀ tiẹ̀ ló ṣà fowó lọ̀mí fowó lọ̀mí bí atari àjá bá so àjà ní fọ̀rọ̀ tiẹ̀ lọ nítorí pé pèrègede ló bí ojúmọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ lólówó yọyọyọ. Yo, yo, yo ẹ̀yin tó lajé ẹ mọ́ gbé ajé kúrò nílé jẹ́ ńrọ́lá o ẹ mọ́ jòó tán o ẹ tún bọ̀ máa gbé wá ni nítorí agbe tí ń gbére pàdé olókun ilé jẹ́ ńrọ́lá ni mo rán ọ sí àlùkò tí ń gbére pàdé ọlọ́sà padà wá kó o dẹ̀yìn bọ̀ kó o wálé jẹ́ ńrọ́lá òdìdẹrẹ́ ẹ kó o wá dẹ̀yìn bọ̀ kó o gbé ire ilé jẹ́ ńrọ́lá kó o gbé padà wá o ẹ mọ̀ jẹ́ ká jẹ́ parun nílé rẹ̀ ẹ mọ̀ jẹ́ kó tán ẹ mọ̀jọ́ ó jìṣẹ́ jìyà o ẹ̀bi tí ń bọ́ lọ́mọ pé ni ẹjọ́ bọ́ lọ́mọ pé o ìṣe òṣì ẹ kó mọ́ ìyáálé rẹ o òun rèé o n tẹ́ ẹ béèrè mú fún yín ẹ gbà. kí ẹ máa gbà míì irú ìrìn wo lọmọdé ìrìn torí Ọlọ́run mo mà wá darí láì dágbére fẹ́nì kankan ọ̀rọ̀ lẹ́yẹ ẹ fẹ́ gbọ́ ó fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu mi ni màá sọ fún wípé ọmọ kì í yájú sóbì ẹ̀ ọmọ kì í ó máa ń gbọ́rọ̀ sóbì ẹ̀ lẹ́nu ni níbo ni mo mọ̀ tí mo fẹ́ wọ́ ọmọ ìgbà torí Ọlọ́run máa ṣàánú mi ọlọ́run agbádùn mi agbádùn mi. gbá mọ́ mi. ọ̀kadà gbọ́dọ̀ ibo ló wà ọ́fíìsì àwọn èèyàn ti kan ò ní jábọ́ lára igi kọ́lọ́ máa mọ̀ tù. ìtumọ̀. ó ṣe ní láàánú pé ìyá tẹgbẹ́ wa ti kú. wọ́n mi ṣe kiri wọ́n mi ṣe kiri. صلوا على النبي الكريم صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد وسلم ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó wọn bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ọba ni a dúpẹ́ fún ọba tí a dúpẹ́ fún òun náà ni ọba alápá dúpẹ́ ọba tó ṣe pé òun náà ló dá wa ara tó bá òun ló lè fi ẹrú dá ọba yìí òun náà ni ó gbẹ̀mí lára ìyá wa alájà wa abibatu nasrudeen tí a wá daṣọ àṣírígbò lọ́jọ́ ti tèmí ikú tí a wá kú yìí tí gbogbo wa náà ká mọ̀ yí pé ní gbogbo wa ó ti lè nǹkan ṣe kí ni ká pẹ́ láyé tó a padà kú náà ni nítorí pé kí ni àfáà ní tàbáraka solihùn dá wálé kí ìwúrí ìyàwó. تباقى بالعلا والقبيان تفارد بالجلال وبالبقاء تفرد بالجلال وبالبقاء ọba tí a ń ta ròyìn yìí òun náà làáfà sọ wípé ní sáwàlmọ́tà báyìí làkàlìkì ìtura wákùlùkùmù rahinu ní fanahi. ọba tó yẹ pé àfáàní tàbáraka sùúrù wá ní kìdùnyá ọba mo ṣe tán talẹ̀ tó fẹ́ bí mí ni ọba náà tá a wá wí tàfárádà bí ní ìyàlá àríwá bí ní yìí ó ṣẹlẹ̀ láṣo látara pé kí ni òun gbogbo nǹkan gbogbo nǹkan náà pátá ní ó padà tán pátápátá ọ̀nà ọlọ́nkan náà ní ọba wa tá a wá ń wí ìsá wa ni mọ́ta bẹ́ẹ̀nà lọ́kàlíkì túra gbogbo ń tọ́lọ́wọ̀n ọba pín fún wa láwọn nǹkan ọrọ̀ ayé owó ni ọlá ni ipò ni àlè ni bákan náà ṣùgbọ́n kí ló ṣe ní déédéé láàrin ara wa òun náà ni ikú sáwa ni mọ́ta bẹ́ẹ̀nà lọ́kàlíkì túra wàkúrúhù mú rahinu nífàlàyé gbogbo ẹ̀dá pátápátá ni ó padà tọ́kú wò ikú tó lówó kú òun náà lọ́lọ́lá òun náà lẹ́ni tó lálàáfíà kú nígbà tí ikú bá ti wá dájú tá a sì ti mọ̀ pé bá a bá kú tán kò sí gbogbo tá a lè jẹ́ ajẹ́ olówó ni ajẹ́ ọlọ́lá ni ajẹ́ mínísítà ni ajẹ́ gọ́fúnà ni ajẹ́ pẹ́rẹ́ gbogbo tá a lè ń ká ajẹ́ inú sàárè náà ni owó tá a sì ní ọlá tá a ní kò sí ìjọba wọnú sàárè ọlọ́run ní mi ní àwọn tó fi láàmì náà ṣe tán ọ̀nà rọ̀jì bisimilayi rahman rahim ni akalakina kun wa تعالى أخرى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من منها خلقناكم وفيها نعيدكم wọ́mìnì àánúkò ìjùkùn tààtàlẹ̀ òkú. E. ọlọ́ ní ká nábì ayọ̀kẹ́ ànábì wa Muhammad ó sọ gbogbo ọmọ ànábì Ádámù pé mí náà kàlákì náà kún mi inú rẹ̀ láti dá yín atara yẹ̀pẹ̀ láti dá bàbá ńlá yín tí ṣe Ádámù àti gbogbo ẹ̀yin náà pátápátá. ibẹ̀ láti dá yín wà fí àánú ìdínkùn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹ lè jólówó ẹ ẹ lè jẹ́ mínísítà ẹ lè jẹ́ gọ́fúnà ẹ lè jẹ́ ọ̀dọ̀ state wọ́n fi yánu ìdìkún ilẹ̀ náà lápadà rí wọ́n padà wọ́n fi yánu ìjòkó tó bá tó dijọ́ gbé yàrìkíámà inú ilẹ̀ náà láti gbé ìdìdì lẹ́wàá ṣèṣirò iṣẹ́ iwájú ọlọ́run nígbà tọ́rọ̀ bá ti wá dí bẹ́ẹ̀ kò sí nǹkan kan tó yẹ ká pa léṣe kalẹ̀ nígbà tá a ti mọ̀ pé owó àtọmọ àti ilé tá a ní kò lè bá wọnú sàárè níta pa léṣe kalẹ̀ ni pé ẹ̀sìn àti ìwà àkọ́kọ́ ń bẹ̀ ká mọ̀ pọ́ ọba níjọ́ tí ń bá ń dùn òun náà ni kò sẹ́lòmí àfọlọ́hún ìjọ tó bá kúrò díẹ̀ náà ká mọ̀ kóhun náà ni tábà ti wá mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí òdodo ó láti máa kí ìrun déédéé wákàtí márààrún ni anábìwa Muhammad ó ní yọ ìtọ́lọ́wọ̀n ọba ọkọ̀ yẹ̀wò yọ ìtọ́lọ́wọ̀n ọba ọkọ̀ yẹ̀wò nínú iṣẹ́ ẹ̀dá tí ń ṣe mùsùlùmí òdodo òun náà ni ẹni tí ń bá ń dín kírun ẹ̀ déédéé ó bá wá ṣe àwọn ẹ̀ṣẹ̀ díẹ̀díẹ̀ lọ́dọ̀ ọlọ́run tó sì wá ọlọ́run lálá foríjì ọlọ́run ó ṣàforíjì fún yóò sì kẹ́ léyìí tó jẹ́ pé ní bá a bá ti wá ń kírun náà ká mọ̀ yìí pé ní kì í ṣe irun nìkan lànàbùwà Muhammad ló fi gba wájú ànábì tún níwà ìwà lànàbùwà Muhammad ní ìwà náà lọ́lọ́run sì rán Jùbìrìlù sànàbùwà Muhammad gbogbo wa ànàbùwà Muhammad olóńsọ yìí pé ní máa já àní jùbìrí ìlú yóò sí níbi járe àtàsọ̀nà tó àná gbogbo ọgbà ní jùbìrí ìlú yẹn máa wá bá mi lọ́pọ̀lọpọ̀ gbà tí ń kìlọ̀ fún mi pé tọ́ àwọn ará àdúgbò mi àwọn ará ilé mi àwọn ẹbí mi ó di dandan kí n ṣe dáadáa sí wọn títí tèmi náà fi ń dérò pé àbọ́lọ́hún tiẹ̀ fẹ́ jẹ́ kán jẹ gbogbo ogún tí mo ní ni ọmọ ìyá ẹni ìyá ẹni ní ẹbí ẹni ará ní ẹni ẹbí ẹni nísà ká ṣe dáadáa ká fẹ̀sìn fún wàkàtúwàkẹ́sìn èyí tó tún máa tẹ̀lé ni pé ìyá wa yìí ó ṣeé ṣe kó jẹ́ kó ní nǹkan lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ má wo kóbíyà ìyá náà ti lọ àwa jẹ nǹkan náà gùn gbogbo tí ìyá wa bá tọ́jú pamọ́ sí wa lọ́wọ́ ẹ á dá padà fáwọn ẹbí ẹ̀ bó bá sì wá jẹ́ pé ìyá wa náà bá jẹ wá ní gbèsè ẹ ká wá rí i pé a sọ fáwọn ẹbí ẹ̀ káwọn ẹbí ẹ̀ náà bá san gbèsè ẹ̀ nítorí ànábì ló sọ pé hádẹ́lá khamana ilà kó dá a padà kó tó kù láyé kó má bàa dọ̀rọ̀ sí i lọ́wọ́ ní ọ̀gbìn di àkìyámọ̀ bá a bá ti wá ṣe irú yìí ni àwa náà ti pé ẹ̀tọ́ ti tọ́lọ́run torí bó tilẹ̀ nǹkan àwa náà pẹ́ tó a padà sínú sàárè yìí níjọ́ kan nígbà tọ́rọ̀ bá dì bẹ́ẹ̀ bá ṣe wá daṣọ àṣírígbò ìyá wa lọ́jọ́ ti tèmi ọlọ́run má ṣe daṣọ àṣírígbò ẹnì kọ̀ọ̀kan wa náà iwájú tí ìyá wa náà dojúkọ ọlọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ká máa ìyá wa náà pẹ̀lú kíni pẹ̀lú anabuwa muhammad ó ní ṣírí àmì àwọn atakùn bíi duwai wasadakat ẹja máa rántí ìyàwó ẹ má jẹ́ alérò pé ṣe bá ti rìn wọ́n bọ́lẹ̀ tán ká sì máa ṣe nǹkan kan mọ́ lórí wọn ànábì fẹ́ ká ṣe kíni ká kẹ́yà wa náà ká máa fẹ́ àwọn òkú wa pẹ̀lú àdúrà ṣíṣe ẹ mọ́ rántí wọn nínú àdúrà ẹ sì ṣe sàárà yóò mọ́ dẹ́ ládàá fún wọn nínú sàárè ìyá wa náà ọlọ́run ọlá nàbúwa Muhammad ọlọ́run má ṣe jẹ́ kí ẹ̀yìn ìyá wa náà dáa iwájú tó dojúkọ ọlọ́run tí ó dáa èyí tí ó fi sílẹ̀ ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ẹ̀yà wa ó gbà àlejò lẹ́ni bá a bá ti yẹ ìbàdàn tán ló gba àwọn àlejò àwọn mọ̀láìkà tí ò rí wọn mọ béèrè lọ pé ẹ ta lọ lọ́wọ́ ọba rẹ ta lànàbì rẹ ẹ̀sìn wo ló ń sìn ọlọmọṣẹ fásì ìyá wa náà ọ̀nà la ìlà ìlànà gbogbo àtàwájọ́ ọmọ olóòkú ọlọmọṣẹ dúró tì wá gbogbo àtàjọ́ náà lẹ́yìn òkú náà ọlọmọṣẹ dúró tì wá má ṣe fún ìyá náà ní tẹ̀lé tẹ̀lé láàrin wa á ṣe ayatollah sí ìkan olúwàláwù mẹ́ta ọ̀nà òun ládẹ̀ bá ìyá wa náà bisimilayi rahman rahim aláwòlá ilá هذا الذي يشفع عنده ولا نسيا ما بين أيديهم وما خلفهم ولا يؤتون من شيء إلا بما وسع كرسيه السماوات والأرض ولا يؤوده سوره وهو العلي العظيم. Rita Rita Rita mo mọ tó fine wo Rita wọ́n sọ pé ẹrú tó gbọ́ tó lówó ẹ̀ ẹja ló máa fi jẹyàn èèwọ̀ ọ̀fà tó mú ọ̀gá ẹ̀ aṣọ ò lè fàyà o ṣó wá rọ ọmọdọ tó ń gbọ́ gẹ́gẹ́ báyìí tó dẹ̀ ń ṣiṣẹ́ déédéé kò ní pẹ́ gbòmìnira lẹ́ni ìgbádùn ẹ lẹ́kan kò tán síbẹ̀ o ẹnìkan rówó kọ́lé kò rówó ra pan ó mọ̀ pé oòrùn àti òjò á pa débi gbì ọlọ́run ló ń bẹ́ ẹ̀dá kọ́lé kì í ṣàṣà títà ọ̀lẹ́ ò lè dà at all ìwọ òmọ̀ṣẹ́ o tún wá ní ìmọ̀ ìjìnlẹ̀ aṣọ yẹ ò ní fàyà. àmín three million kọ́ lásán. bẹ́ẹ̀ni sà. mà mo ti bẹ sọ́ọ́dí five. oh my god. yes yes mo fẹ́ compensate ẹni. thank you very much sir. mo compensate ẹni. ṣé gan ni mo dúpẹ́ sir i really mm. appreciate this. nǹkan kọ̀ọ̀kan ló kù sir mo fẹ́ kẹ́ máa fàdúrà ràn mí lọ́wọ́ pé tí má ti ń lọ rí kí n máa bọ̀ rí kọ́nà kó má dì mọ́ mi sir. Ah, ó di dandan tó bá roko á tada bá roko á padà bọ ìdà ìdà ń lọ sógun àrèmábọ bó ṣe ń lọ wàá máa bọ re. ṣé ìyá ẹ wọlé lójú ẹ. yes sir confirm wọn ní kálíọ̀ máa ń tẹ̀lé òkúté sáré ni mo fẹ́ mọ ìyá tó fi lélẹ̀ pàápàá gan alara wà lára àwọn tó da ìwọlé lórí ah Rita owó ti mọ iṣẹ́ jù <laughs> that's good. nǹkan tí mo ṣe sọ̀rọ̀ yẹn ni sà ṣẹ́rí sim card tó mọ̀ mọ́ mi mo ti kọ́ yẹn dànù hmm. mo dẹ̀ check out kúrò ló tẹ̀rọ yẹn. ìta ò tí mo o ẹ̀bẹ̀ àbọ̀rọ̀ fi iná sórí òrùlé sùn tó yẹ òru ọmọ tó ń sunkún ó dẹ̀ yí ẹ̀ tó ń rẹ̀ o. everything is intact kò sí access kankan sí wa sà. that's good wàá gbádùn mi o wàá gbádùn mi that's right. stuff. Ah. ta ló wá fẹ́ kó mi kó báyìí kò sí ìyá kò sí bàbá kò sí alábàárò kankan nọ́mbà Abdulsamad ló kọ tí ó lọ yìí. ìwọ ló ìwọ ló mọ̀ ìwọ lọ́wọ́n ọba jọ má fi mí sílẹ̀ o má fi mí sílẹ̀ títí samad má fi dé. owó lèṣù èṣù lówó ẹ wàá mọ wá owó títí débi pé ẹ wàá gbàgbé ìrántí Ọlọ́run ọba ẹ bá ti ń ṣe báyìí ẹ padà wà bọ́ sọ́wọ́ èṣù ni. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ẹ má jẹ́ kí owó tẹ̀ wá àbọ̀mọ tẹ̀ wá àbọ̀rọ̀ ilé ayé kan tẹ̀ bá ń wá ẹ̀ kó wá tì í kù níbi ìrántí ọlọ́run ọba. wàmọ́ yẹ fọ́ alùzáàlì wa ulaika umul khasirun. ẹnikẹ́ni tó bá wá dán ilé ìwò. wa ulaika umul khasirun. wọ́n padà wá dẹni àná. Allahu akbar. àǹfààní mi ti rà kan sí wípé. wà á búhù. ìmọ̀ nífẹ̀ẹ́ owó nífẹ̀ẹ́ àfẹ́yìn ẹni yóò tì í lọ síbi ìrìbìnú ọlọ́run ọba ni ara ìbínú ọlọ́run ọba ẹni ká mọ ọfọ ọmọ ẹni ṣòwò ká fàyà ẹni ṣòwò ká mọ mú nǹkan ara ẹni ká fi ṣòwò kódà àwọn kan tún wá gbọ́gbọ́n àgbọ́njú báyìí ní ìsìn wọn á mọ ọ̀ràn àwọn èèyàn kan jáde kí wọ́n lọ mú àwọn kan wá kí wọ́n sì mọ fi wọ́n ṣòwò mú ẹ̀yìn ẹ̀gbọ́n mi èèyàn ọmọ kéwù mi ẹ dákun ẹ mọ rìn nínú ìrìn báyìí o ẹ wàlẹ̀ há kìbátú lè lè mú tẹ̀kí ìgbẹ̀yìn lójú fún gbogbo àlùkò àyà ọlọ́run ọba. bàbá ọlọ́run lọ́rẹ̀ mi dákun ṣe lóòótọ́ ṣọ̀ìtàn lágbára lórí ẹnìkọ̀ọ̀kan. allah akbar awusu bilayi shaitan ṣèyítàní rajim bisimilayi rahman rahim ayi ṣèyítàní lágbára lórí ẹnikẹ́ni àyàfi ẹni tọ́lọ́wọ́n bá bá nífẹ̀ẹ́ sí ẹnìkan ló lè kó mi ẹ̀yin kí ṣe ta ni o mọ̀ jẹ́ ẹnìkankan wa lérè kó sì mọ́ tì wá síbi ìríbi ní ọlọ́wọ́n bá ẹ̀ wá ká tẹ́wọ́ ká ṣàdúrà. ẹ káàsán. Ah, good afternoon ma. yeah good afternoon. ẹ jọ̀ọ́ kí la lè ṣe fún yín mà. ẹ jọ̀ọ́ Rita ni mo béèrè. ṣé kò ń ṣe àǹtí tó wà ní room two oh nine. yeah exactly òun ni. wọ́n máa ti check out láti bíi three days ago. Eh? ó ti check out láti bíi three days ago. bẹ́ẹ̀ni ma. mo gbé ẹ jọ̀ọ́ ṣé ẹ ní contact ẹ kankan lọ́wọ́. a ní contact wọn lọ́wọ́. ah ṣé kò sí nǹkan kan àmọ́ so ẹ ní bóyá bí forwarding address bí phone number tí mo ti lè get ẹ. ok ẹ ṣe ẹjọ ẹjọ ẹ má bínú pé wàhálà mi pọ̀ ẹ ṣó possible kí fi nọ́mbà mi sílẹ̀ phone number mi so that anytime tẹ bá rí ẹ lè pè mí ọ kẹ ṣàṣọ pé mò ń wà. ọ̀rẹ́ no problem ẹ kẹwọn ẹ pe nọ́mbà yín wọn zero eight zero three four two one three nine two one ẹ Khadija lórúkọ mi ẹ ṣe. ọ̀rọ̀. ẹ kádíjà mi ní fẹ́ kó máa ronú o ìrònú dà o ó máa ń fa àárẹ̀ síyàn lára ni hmm, má sunkún mọ́ kò wù màmá náà láti lọ ṣùgbọ́n àkọsílẹ̀ ò lè tàsé kó yẹ ọ̀dọ̀ ọlọ́run tí gbogbo wa ti wá ibẹ̀ náà la máa padà sí tásìkò wa ti tó ẹ̀yìn ìfẹ́ kó sunkún mọ́ mi ò sí nílé mo ti travel ní gbogbo wàhálà yẹn bẹ̀rẹ̀ pẹ̀lú mo ṣe dé náà sọ fún mi nípa ti màmá ẹ má ronú ọ hmm, pẹ̀lẹ́. Hmm? irú ọmọ wo ni mo fẹ́ jẹ́ ṣé àkókò ògbóni tàbí rádaràdà. ẹlẹ. ní ọjọ́ tí mo sunkún ìyá mi ni ní ọjọ́ tí mo pọ̀ ṣẹ̀ṣẹ̀ ìyá mi ló tọ́jú mi ní ọjọ́ tí mo bí kọ̀ọ̀kan ìyá mi náà ló sáré káàkiri àgàkà ọjọ́ tí mo rò bóyá ọlọ́jọ́ dé díẹ̀ báyìí lókun kí ìyá mi jà wèrè wàhálà má mi pọ̀ lórí mi tí mo ti rò wípé ó máa pẹ́ kí n lè sọ gbogbo rẹ̀ tí wọ́n ṣe fún mi má mi jẹ́wọ́ mi. lásìkò mọ́ lásìkò mọ́ sórí wọn ní ikán kú ilé ikán wó ta ló fẹ́ tún ilé ikán kọ́ bí ò sọmọ ikán ìwọ náà ni o ọwọ́ ẹ̀ ló kù sí báyìí hmm? torí náà mi ní fẹ́ kó máa sunkún ṣùwárí gbogbo ohun tó o bá fẹ́ ni kó sọ fún mi máa hmm? make sure kó kẹ̀tẹ̀ everything anything tó o bá fẹ́ wọ́n ṣáà ti gbé síbi létí. Hmm? pẹ̀lẹ́ lọ́wọ́ dìde dìde máa ń sókè sókè dìde dìde dìde jókòó jókòó kí a máa ronú mọ́ ẹ gbọ́dọ̀ sunkún mọ́ pẹ̀lẹ́. Hmm. now uh, Kadija tí mo ṣe ránṣẹ́ pé sórí ìyàwó mi ti travel ó ti lọ sí òkè òkun ó dẹ̀ máa lò tó two years maybe more and eh, mo ń wòye pé mo ní ìdí kẹ́nìkan tọ́jú mi so irú ìwọ ẹ̀ kò lè tọ́jú mi kémi náà tọ́jú ẹ̀ kájọ fẹ́ra now màá tọ́jú ẹ̀ gidi gan ni o everything tó bá fẹ́ ni màá fún ẹ. o sọ̀rọ̀ ni. kí ni mo fẹ́ sọ níwọ̀n tí mo ti ní ẹni tí mò fẹ́ mo sọ́rí mi ò lè ṣerú ẹ̀. Oh, ìwọ fẹ́ lọ sọ fún yàn àní kó jẹ́ nǹkan àṣírí láàrin èmi àti ẹ. ẹ go chief àṣírí kan ò sí àṣepamọ́ ló wà ṣẹ́rí kò sí nǹkan tí èèyàn bá ṣe ní kọ̀kọ̀ tí kì í hàn sí gbangba ah, chief mo fẹ́ kẹ́ mú mi gẹ́gẹ́ bí ọmọ kẹ́mi náà lè máa rí yín lérí bàbá. tẹ́lẹ̀ bá fẹ́ dù yẹ kó dù mi ò mú ẹbí ọmọ mo fẹ́ mú ẹbí àyà ni mi ò fẹ́ gbé ẹ pamọ́ rárá mo fẹ́ fẹ́ tán ni ah, ọmọ bá o mo mọ ọmọ tí mo bí o. Hmm? ó dáa chief mo ti gbọ́ yín màá lọ màá rò ah. màá fún yín lésì tó bá yá. Hmm. kí ló tún rò ok ok lọ́rọ̀ lọ́rọ̀. my dear ara hmm? mi tún ti padà sípò ah, ah. já wọlé lọ. <laughs> Eh, eh, <laughs> chief eh. ìgbà wo la ṣẹ̀ṣẹ̀ kan tó ń sìn ẹ̀gbọ́n ètò kèmí sọ fún fún yín o tó bá jẹ́ wípé ó rẹ̀ mí tì nìyí èmi rẹ̀ mí kẹ́tẹ́kẹ́tẹ́ o. Hmm. <laughs> ẹ ti ẹ̀ wò chief mm. ẹ jẹ́ ká ṣègbè yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan ah. ó ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bá yín sọ. kí ni. Cherry mo fẹ́ kẹ́ fi mí ṣe managing director company yín kẹ́hìndé dúró gẹ́gẹ́ bí chairman. Khadija ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o managing director ah àwọn tó bá wọn jókòó ah, wọ́n tó fún kinní ni ah, àpá ṣe sùúrù ni nítorí wọ́n bá mú kókókó bí ojú ẹja ló máa rí o. Ah, yes. náà nífẹ̀ẹ́ mi ni wọ́n. hello ó ṣe tán ẹ máa bọ̀ lókè wà ló. Ah, ó mọ̀ pé ọgbọ́n la máa fi ṣe kínní ni tá a bá gbé ẹ ń sìn tá a gbé ẹ forí àwọn tó wà ń lẹ kan wàhálà ló máa jẹ́ fún kọ́mpìnì. mi nù. ah ó mi nù yes wọlé wọlé wọlé. tí wọ́n ti fọ mọ́tò yẹn ni. rárá sá. Ah, ṣé kò yẹ kó mọ̀ pé ó yẹ kó fọ lónìí kò sí problem tó bá ti dé sàlẹ̀ lọ fọ fún rẹ̀ ẹ máa sọ fún all the time. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله تشيف جنرالات خديجة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mo fẹ́ kó rántí o mo fẹ́ kó rántí wípé ìṣẹ́ kì í ṣohun àmúṣeré ìyàkẹrẹ kì í ṣohun àmúyangàn ogun iṣẹ́ kan bí iṣẹ́ òsìn àtẹpámọ́ṣẹ́ kẹ̀dẹ̀rẹ̀ kì í ráhùn owó ò bá jẹ́ kí n ṣiṣẹ́ ẹ̀ kábà lè rówó náà. Khadija òótọ́ lọ̀rọ̀ ẹ̀ èmi náà nígbàgbọ́ inú ká fi irun dúdú ṣiṣẹ́ nígbà tá a bá ń bẹ tí egungun bá ń bẹ lára ẹni torí tá a bá ti dàgbà tá a nírun funfun ká lè fi irun funfun yẹn jọ̀rọ̀ ṣùgbọ́n Khadija nǹkan tí mò ń rí ò rí you no seeing it ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọ̀nà mẹ́ta lẹ́lẹ́gbà kọ ìbàjẹ́ àkọ́kọ́ ó ní ká fi ọwọ́ wa kọ́ ọ ká fi ẹnu wa kọ tàbí ká fọkàn wa kọ ṣèwárí yìí tó kẹ́yìn yẹn anabi sallallahu alayhi wa sallam ó ní ìyẹn ló fi ń lẹ̀ jù ní ìgbàgbọ́ Khadija tó bá jẹ́ pé lóòótọ́ ó gbà mí lọ́kọ ẹ̀ tó dẹ̀ nífẹ̀ẹ́ mi bó ṣe wí má yí àṣẹ mi padà má kọ̀ nǹkan tí n bá sọ fún ẹ please ó dáa mo ti gbọ́ ẹ nítorí ọjọ́ ọ̀la mi. جزاك الله خيرا خيرا كثيرا ok. ẹ fi àsìkò yìí sọ fún mi pé mi àti àfa isa pẹ̀lú khalid a fẹ́ lọ ṣe mùṣàwárà lọ́dọ̀ àfa a dẹ̀ máa fi yẹn lọ sálámọ́ sáwọn àfa nílẹ̀ tán ṣùgbọ́n ó máa gbà wá lásìkò díẹ̀. ó máa gbà yín nígbà díẹ̀. ó dà bíi ọjọ́ mélòó ló máa gbà yín báyìí. subhanallah mo yẹ ṣòro khadija mi lè sọ ọ ọlọ́run nìyẹn wà. tẹbi ah, kó ba lè dá náà ni. ó dà mo fọlọ́run sí i àmọ́ má fojú mi sọ́nà. Ah, ah, come on now mi ní fojú ẹ sọ́nà. Khadija má rò pé ikú mọ̀ mú wa látọwọ́ ẹnu kankan àtọ̀dọ̀ Ọlọ́run ni o ọ̀dọ̀ ẹni gbogbo wa ti wá ibẹ̀ náà là á padà sí o àti asbab àti kọ́dàr méjèèjì lọ́lọ́run bá dá ṣùgbọ́n kọ́dàr ti ṣíwájú asbab gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ sábàbí lásán ni wọ́n. ṣé dẹ̀ ti chief tí a rò pé ó yẹ kán jẹ́ olùbádámọ̀ràn tàbí ẹni tó máa gbà á mọ̀ràn àwọn náà fi ẹ̀gún yíra bí aṣọ ẹ̀ nítorí pé nǹkan tọ́lọ́wọ́ bá fúnyàn ẹ̀dá kankan ò lè fúnyàn ni kò ń ṣẹ̀bi chief ó ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní wọ́n máa fi gbogbo gbàdúnú tẹ́nìkan bá ló máa ṣèrànlọ́wọ́ fún ẹ ó ní tí gbogbo ayé bá pa wọn pọ̀ wọn ò lè ràn án lọ́wọ́ àfi kọ́ lọ́run ẹlẹ́dàá rẹ̀ mọ́ sí i ó ní láàrin ọwọ́ tó ń fún àtọwọ́ tó ń gbà ọwọ́ Ọlọ́run máa wà ń bẹ̀ ó ní má máa fi gbogbo bàbá nu jẹ́ o tẹ́nìkan bá ló máa ṣe aburú sí i wọ́n ti gbogbo ayé bá pa wọn pọ̀ wọn ò lè ṣe aburú sí i àfi kọ́ lọ́run ẹlẹ́dàá rẹ̀ mọ́ sí i ó ní láàrin ọwọ́ tó ń fún àtọwọ́ tó ń gbà ọwọ́ Ọlọ́run máa wà ń bẹ̀ chief onírànlọ́wọ́ kọ̀ọ̀kan tó lè ṣe àfi ìtọ́lọ́mùbá fẹ́ kó ṣe ṣùwárí tí kò mọ̀ kulu nafsun nzai kọ́tùn mọ́ọ̀dù gbogbo ẹ̀mí tó bá ní pátá àtọ́kù padà a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim dandan ni a máa kú gbogbo wa sábàbí lásán ni ok please. ṣé mi ò ti ṣe sọ̀rọ̀ mi báyìí. Khadija on that note ó ti ṣe o. Mm ó ti ṣe wà ní láti máa tọrọ àforíjì kọ́lọ̀ ń dáríjì gbogbo wa ọba aláforíjì lọ́lọ́run. Mami, ẹ̀yin ló mú òkè mi sọ àgbò òkèlè sọ àgbò mímọ́ náà gbé ọmọ àtẹnirijọ ẹ̀yin ló máa jí lọ́la ọ̀ṣọ́ ti fi ọjọ́ gbogbo dára bí ègbé. ẹ dárí jì mí mọ́mí mi kọ́ ọ mi ò mọ̀ kankan pẹ́ tó bá jẹ́ wípé òkú máa ń wá ìwọ ni máa mi àdákẹ́pẹ́ ìdá kẹ́bójú wọlé látọ̀run máa mi ayé nìka ayé nìka tí wọ́n ti gé lódò lódò bíbínú gbégi lọ ayé ni wọ́n jẹ́ kí n rí ẹ̀rí kìí gbádùn òbí tó gbọ́ márùn òkúkúrú mi òkúkúrú mi kì í ṣe wọn mọ ṣe fún ìyá kí n kọ́lé kí n ra mọ́tò kí n fi san gbogbo rẹ̀ tẹ̀ ṣe fún mi ìyá mi àmọ́ ayé ni ayé ni wọ́n sọ mí dẹ̀yìn ẹni tí ò ní alábàárò tí ń kárí bọ́ọ̀lù kiri. arábìnrin ẹni tó ti kú ti lọ sinmi ó tún di ọjọ́ àjíǹde kí a tó torí ra wa gbogbo nǹkan tí ò ń sọ pátá ni mo gbọ́ kó pẹ̀yìndà wá wo tí ọmọ rẹ̀ ń ṣe àìmọ̀ nípa kúyà rẹ̀ ló kọ́ ọ yọ báwo ni ìyá rẹ̀ bá fi ṣe pọ̀ tó wájú lédùá ayé àkàmọ́ra àwọn ènìyàn kan wà nínú ayé ìtẹ̀mí kò fẹ́ẹ́ rí sójú tó bá rí wọn wọ́n dá lójú bí egbin wọ́n sun aláwọ̀ bíi mìíní wọ́n lè kí ẹ̀ títí dìbòjúmọ́ tó mọ́ covid ilẹ̀ sú àwọn ni wọ́n ní ká sọ yàyà fún yàn àfi gbàrí ọwọ́ ẹni dànù ọwọ́ wọn nìka wà ṣe bí ẹ̀gbágbèje ènìyàn ló yìí mélòó nínú wọn ni kí wọ́n ti ọwọ́ ọlọ́run wá bó tilẹ̀ òkú yóò burú tó bí ṣèkàṣèkà ṣe lè ṣèkà tó ikú kan náà ní padà pa gbogbo wa ẹ̀sán bọ̀ o inú mi jojú rẹ nù ìyá rẹ ti dárí jì ọ mínísítà tí mò ń ṣe lọ́wọ́ ó dàbọ̀. Hehehehe <laughs> 嗯。 owó ọbẹ̀ ló ṣòro ẹ ẹ wo ẹ jẹ́ ìsọ̀kan fún yín tí ẹ bá ti fẹ́ kí kó ọjà míì fún yín ẹ lọ san ten million naira s'account mi ẹ wo kíkó ọjà látòkè òkun ti kọjá gbogbo ẹ yẹn sọ yẹn o ó dáa ṣe fẹ́ gbọ́ tèmi àròyé ò kájọ ẹni dá ló ń kó èso nǹkan tí mo fẹ́ kí mọ̀ ni wípé owó rèé ọjà rèé period ṣẹgbọ́ ó dáa o ah ah kó fún mi kó fún mi kó fún mi ìgbà wo gan ni wọ́n wá ní sọ́lú ẹ̀ di di di aláìlówó ṣòwò oh ọkọ mi how are you darling uh, did you enjoy your outing. yes ma'am. Eh, ìyá aṣọ ti jẹun. no ma. ah o ti jẹun ó yẹ màbàbà oúnjẹ àwọn wà ló jẹun no wonder tó jẹ ṣe lè díẹ̀. àṣìṣe máa gbowó o mọ̀ pé asíngbà lólúwẹ̀ aṣòwò má jèrè kí ló fi yàtọ̀ sárúngún tá a bá tiẹ̀ ń fi odó ìdẹ́gúnyán tá à ń fi kòkó gold ṣe ọbẹ̀ ṣé kò wá dẹ̀ yẹ ká lọ wo ibi tówó yẹn ti ń wà ni àjọ ń lọ ni o. chief nígbà tí mi kì í ṣe apàbára pàìpàì tí wọ́n dá lóko òtàn tó tún ní òun fẹ́ fi ọmọ òun fọ́kọ ìyá òun tún ṣaláìsìn gbogbo nǹkan tẹ̀ ń sọ pátápátá ló yé mi àmọ́ kò kàn wọ́n mi lọ ni. kí ló dé náà ó yẹ kájọ lọ ṣe audit àwọn companies táwọn òyìnbó ló ti ń mójútó kiri látijọ́ yìí ó yẹ ká lọ wò ká audit àwọn companies yẹn ṣé kájọ lọ náà. mi ò lọ. ok máa fi fifteen million ṣàkàǹtẹ. èló lẹ pé. fifteen million. ẹ ṣúọ. ọ̀ọ́ èló ni fifteen million tó bá dàrọ́ la màá ní kó gbé ṣàkàǹtẹ. <laughs> fifteen million. Yeah, yeah láàárọ̀ la eh, ah, nínú account mi eh. má lọ má lọ. gbẹ̀ngbẹ̀ng olówó bá yàwó bí amúhálì kún màfúdù kún dálékún náírà làkún nǹkan tó ń talẹ̀ mú ọlọ́run ọba ní wàá ti já ìdúnà fi ṣẹ̀bi líláì ẹ jáde sójú ọ̀nà tèmi ọlọ́run ọba bí amúhálì kún pẹ̀lú owó yín wàn fútìkùn pẹ̀lú ẹ̀mí yín dáríkùn náírùlàkùn nǹkan tó ń tà lẹ́múnà ọlọ́run ọba nìyẹn gangan èyí nínú ọ̀rọ̀ ìyẹn ló lóore jù fún yín tó bá jẹ́ ní tó bá ní mímọ̀ nìyín nkún tó ń ta lemon ẹ jáde sójú ọ̀nà ọlọ́run ọba ẹ̀yin ọmọ ìyá mi ládùúgbò yìí ẹ̀yin ọkùnrin ẹ̀yin obìnrin ẹ̀yin mùmíní ẹ̀yin mùmíní lòdòdó ẹ jáde sójú ọ̀nà ọlọ́run ba ọlọ́run ba ní ta sùúrù ńlá ẹranṣẹ́ mi ọlọ́run ba lọ́wọ́ yansuri kùn èmi ni ó wá tóyin lálànà ṣe wáyú sábì ti àkìdámọ̀ kùn ìwà fẹsẹ̀ yín lílẹ̀ lórí àwọn ọ̀tá yín. wàtújà ìdúnà fi sábìlì láàyè bí amúwálé dáríkó náírà làkó ni kún tó ń tà lámúnà. ẹ ń jókòó ẹ̀sán kí ló fẹ́ wàá mú un lé hm, hm, hm, ìwọ jókòó sọ́n kó mójútó àwọn businesses tó wà lọ́hùn má wọ́ọ́rí ara ẹ pa ti bí èmi màmá mójútó ti bí ìwọ mójútó tàn ṣó ti yẹ and uh, every last uh, week of the month màá wá yọjú sí ẹ máa ẹ má yọra ẹ lẹ́nu jókòó sàn ẹ hàn ok yeah yeah no, I love you too love you bye. chief ṣe hmm? àti sọ fún wọn sìn pé kọ́ máa wálé kọ́ máa gbé ń bẹ̀ ìgbà wo gan-an lẹ fẹ́ fi mí hàn gẹ́gẹ́ bí ìyàwó yín ẹ́ obìnrin ni ẹ̀gbọ́n náà ìgbà wo ni máko nìkú tí akílòlò ní pípa wa hmm? chief mo fẹ́ kí n rán sí o mo fẹ́ kẹ́ rántí wípé òrọ̀ níyì ẹ̀tẹ̀ ló mú wa. <laughs> ọkùnrin balẹ̀ ẹ ṣe báyìí ah, ah, ìyàwó máa mojú ìyáálé bí wọ́n ṣe ń kí ọlọ́mọ kú ewu ni ọkùnrin balẹ̀ ọkùnrin balẹ̀ ọ̀ ọ̀ ṣàmù olówó bá yàwó wọlé ìyàwó kan ti bọ́ lọ́wọ́ ìgbà tí ìyá kì í ni mo kí tá a ti ṣùgbọ́n ojú mi ni ẹ̀wọ́ ti yé yín mo ní láti dọ̀tí ojú yìí gan kò ní sí kí wọ́n tó máa ṣe irúṣẹ́ tí mo ṣe yẹn kí wọ́n gbẹ́lẹ̀ àti níbi tá máa sìyàn sí okùn fọdá máa tà ẹ̀jẹ̀ máa yóò pẹ́ jù. èmi ò ní ta fún ẹ kọ́ńkà táwọn ẹgbẹ́ ẹ mú òun ni mo máa ta torí ìgbà yẹn tó bá mú tọ́ǹsìn bẹ́ẹ̀ ló máa lọ máa wọ àwọn ìyàwó ìyàwó ní bedroom. Ah. a gbọ́. òun nìyẹn ó sọ̀rọ̀. ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn ká tó là láyé ká túbà ká má ṣẹ̀sìn ká tó kú ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn ká tó lọ láyé ká túbà ká má ṣẹ̀sìn ò ká tó kú ká ṣẹ̀sìn ká má ṣẹ̀sìn ká tó lọ láyé adúbàkà má ṣe sìn ká tó kú. ẹ ká sọ ẹ̀yin ọmọ ìyá mi. mo fẹ́ kí agbára níyànjú ọ̀rọ̀ ọlọ́run kẹ́mi bá yín sọ̀rọ̀ kẹ́yin náà bá mi sọ̀rọ̀. ṣe rí ọlọ́run lẹ́lẹ́dàá wa òun nìkan náà lòlùkápá lórí wa olólùkápá ọjọ́ ìdájọ́ olólùkápá lórí ẹ̀mí wa jíjẹ àti mú wa òun náà lòlùkápá lórí ẹ̀ tí fi ń já sí pé túmínú náà bí ńlá ìwọlọmọlá ìka ti wọ̀rọ̀ súlì yìí wọ́lùkùtùbí wọ̀lùkọ́dárì àìrèwà ìṣàárì afa afa kí ló dé ó ti ń pọ̀ jù náà kí ló dé ẹ̀yin lẹ́yìn òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run làwa ṣó ti yé ah, ah, kóníkálùkù kó jèrè iṣẹ́ owó ẹ̀ tó bá yẹ gbà on point làwa wà bóyá ẹ bá gba báyìí ẹ má disturb wa ah, kí ló dé. ẹ sà actually sir, I understand mi ni ṣe rí nǹkan tí mo ń gbìyànjú àti sọ ni pé a ń láti dó ti ọlọ́run bá ń torí ká má bàa wá wọná. afa ta ló bá wọná mi sọ pé máa wọná mi rẹ àwọn tó bí bá. wá ah, máa fọ góò mi nà án ah, ẹni tó kúkú fẹ́ fọ́ góòmù lórí òun ló ti sá lọ yìí. òun ò bá dúró o jẹ́ òun láwùjọ tó ní àṣírí àṣírí ẹ̀wọ̀n ló jẹ́ àṣírí àṣírí kan. Ojú kò sí ẹ̀ lọ, kó gbọ̀nà mọ́ṣáláṣí lọ, tó á mọ̀ kó máa ta ẹ̀ máa ta yà o. Ọ̀rọ̀ ìdìbò ni wá sí orí ibú mi wà kí ló kàn wá. Mo bẹ́ẹ̀ mọ bóyá ṣe. Kíkú tó wọlé o, kíkú tó wọlé o ẹ ronú ẹ pìwàdà kíkú tó wọlé kíkú tó wọlé o kíkú tó wọlé o ẹ ronú ẹ pìwàdà kíkú tó wọlé kíkú tó wọlé o kíkú tó wọlé o ṣé kìí ṣe àfáà olórí burúkú wá ṣàǹfààní tó lòun wá sátìrà pa yín nìyí kẹ́sì mọ̀ kẹ́sì fi mọ́tò gbáwèrè ẹ̀ dànù ipa kádà àwọn bọ́ìsì wa mi nì máa fún ọ lówó kọ́ bá mi lù yà ẹ̀ pa. oṣù dání chief ojede ṣàìjò alibi òṣùwọ̀n òjẹ̀mú tí yó kó bá wọn wà mọ́tò òkun ah, wo. uh wọn ò jẹ́ ṣòwò wọn torí ẹni ọlọ́run fẹ́ ni wọn. kí n má má joyè aṣọ tán fara kó ìfẹ́ mà la fi ń bára wa lò àwọn máa mọ́nú tí mo bá tiẹ̀ wá ní mọ̀ wá chief kí ni nǹkan tí mo mọ̀ gan pẹ̀lú ìpínlẹ̀ owó wọn olówó ni mo fẹ́ fẹ́ ilé olówó ni mo fẹ́ lọ omi lówó ló ti lọ́wọ́ jánu àti ọ̀dà sáró. Ah! <laughs> mi ò sunkún àpá mi ò sunkún Joy, Excuse me. try láti save life ẹ̀ títí bàbá náà ṣe sọ bó ṣe máa rí nìyẹn. ọmọ mi just have to take heart. ọlá Olami, ọlá ah! just have to take heart i try ah! títí. inú ọmọ jù mí inú ọmọ kill me. it's okay it's okay. Ah. Mm, it's okay, it's okay. I'm <laughs> sorry, sorry, sorry, it's okay. billahi mina shaitani rajim irú wàhálà burúkú wò lélẹ̀ orí mi ẹlẹ́dàá mi kọ̀ orí mi kọ̀ ah, ah. ṣebí wọ́n ní ẹni tó bá ń wá fà òun ló rófò ah. kì í ṣe mi hmm. kì í ṣe mi o àwòsùbíláì àwòsùbíláì mi náà ṣe tán ní rọjí bísímíláì rẹmọ nírọyìn. bàbá bí mo ṣe láàlá yẹn nìyẹn o. in fact ẹ̀rù bà mí àyà mi já. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alayhi wa sallam àlá tó lá yìí àlá tó lágbára ni hmm. irú àlá yìí ó máa ń wáyé nígbà tí àwọn ẹni ibi àwọn ẹni òkùnkùn bá ní aburú kan ṣe fún wọn wọ́n ti pèrè orú ẹ̀ lánàá bí lórí rí. sallallahu alayhi wa sallam. nígbà tí àwọn kàfíìn wọ́n gbèrò wípé ìwọ ànábì nǹkan o ǹjẹ́ ká ṣá ọ ni àbí ká pa ọ àbí ká lé ọ kúrò láàrin yìí ọlọ́run ní ẹ̀ ń tètè ni ṣùgbọ́n òun ó gbé ànábì gorí ètè yìí ẹyin ọlọ́run tó wá gbé ànábì gorí ètè yìí yóò gbé àwa náà gorí ètè yìí ẹ ṣe ẹ wá rí látara gbígbà àdúrà àwa náà wà ṣetán láì ní ìsìn á wọlé níbi tí ó ti ku àwa àtọlọ́run ààyè yìí láti gbé ohùn sókè láti ké pe ọlọ́run ọba fún odidi ọjọ́ méje mo sì nígbàgbọ́ wípé lẹ́yìn eléyìí ààbòrí àwọn ọ̀tá wa ọlọ́run yìí náà ló yọ Yúsúfù kúrò nínú kànga yóò jẹ́ káwa náà lórí ọ̀tá wa n ló gba ànábì wa Sàkárì yahoo n lówó sàn àwọn náà lórí àwọn ọ̀tá wa ẹ̀jẹ̀ àtẹ̀wá àdúrà kàtúnṣàdúrà bisimilayi rahman rahim bisimilayi rahman rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم anihara astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula astagafurula. Astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, astagfirullah, asabulaha asabulaha asabulaha asabulaha ìlànà àgàfọ̀ wàhí. ọ̀rẹ́ ṣe o fẹ́ bọ́ ẹ jẹ́ sọ fún ẹ <laughs> ayé kí ni mo ti jẹ irọ́ ọdún yóò láti lọ ló ọmọ máa já yẹn lónìí kò sí wàhálà mọ́ ọdún yóò láti lọ láyé ẹ nù iléeṣẹ́ òòlà tó fẹ́ dálẹ̀ ṣèbówó là ń wá ẹ owó rẹ̀ ti dé náà ẹnu ká máa jáyé lọ ní ọ̀rẹ́ mi kò tiẹ̀ sí wàhálà kankan mọ́. yéé àrùn kékeré lásán ni eh. adúbí àrùn lè kọ rẹ̀. kí ni wọ́n pè ládùúbí àrùn. atẹ́gùn ni mo bá ṣiṣẹ́ bó bá ti fẹ́ wá báyìí ẹ̀gbẹ́ ni mo wọ́ sí. Eh, ó sì dùn mí wá sí lábúlé wa a ti sáré wọnú oko lọ a lò lè já ewé amọ́lóró bàbá ti fi wọ báyìí ní ògbà wálẹ̀ arúntọ̀ ń wò bá yá. Ah, ṣàgbọ́n eléwé ọmọ òkè ń ta ni. iye ó yẹ ń mọ tà lọ́jà. ló bá mi rájọ torí ọlọ́run. owó nǹkan. Eh, gbogbo nù dírẹ́sì mìíràn mi buhari báyìí bẹ̀ kó gbé kó omi yẹn tó bá tú ẹ. jẹ́ sórí burúkú pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Ah, bàbá mẹ́kọ̀ọ́. ibà. ẹ ìwọ dúró àwọn dúró náà. kí ló ṣẹlẹ̀. ẹ kọ́ mọ wọ ọkọ̀ yìí láti àná tí wọ́n ti gbọ́kọ̀ yìí dé yìí ojú kan náà tó wáyé náà lọ wá tiẹ̀ wá rójú tiẹ̀ rárá. ń gbọ́. gbogbo ẹ̀ láti ṣe ibùdó kan plọ́ọ̀gì yẹn mo há mo fọ gbogbo ẹ̀ mo wọnú kábẹ́tọ̀ ló mẹ́kọ̀ọ́ wá kò sí ní tá ti ṣe kò ṣiṣẹ́. ṣé ó sì fapo. ah ń fapo ń fapo. ọ́ìlì ò sì gbẹ mọ́ nínú always you to gauge, géèjì gauge kódà lọ sí lọ sí lọ sí start rẹ. bàjẹ́ pọ̀ mọ́ nìkan ní í ṣe ní ìsìn á ní í kọ̀ to ẹ̀ tó ní èmi náà gbogbo ẹ̀ ní gbogbo plọ́ọ̀gì yìí gbogbo ẹ̀ ní mo ti ha o mo ha gbogbo ìdọ̀tí ara rẹ̀ dáadáa. ó yá ó yá stáàtì rẹ̀ ó tó ó tó ó tó. pàṣẹ sí sí sí sí ń ṣe láti yà náà pàṣẹ sí sí sí sí sí sí sí sí. àlọ́ mo ń bọ̀. ẹ mò ń bọ̀. gbàgbọ́ àgbẹ̀ ṣíṣe pé wáyà kìnìún yẹ yẹ yẹ ojú mi ojú mi ojú ojú ojú mi ayé ojú mi ojú mi yẹ yẹ yẹ yẹ ojú mi yẹ yẹ yẹ ojú mi ojú mi. ìgbà tí tí ọ̀rọ̀ hall dẹ̀ ti wá yanjú nsìn wedding gown kọ́. Um, ti wedding gown yẹn kò sí problem pẹ̀lú ẹ̀. Eh, eh, ẹ rọra ń bẹ o. èmi ò like spiral stairs tó eh. meanwhile ọ̀rọ̀ wedding gown yẹn kò sí problem rárá cause ọkọ mi sọ pé wọn bá mi get ẹ bọ ọ̀rọ̀ kéèkì yẹn gangan ní kẹkẹrà màsíkì ìyẹn ah. ló wà important jù for now. kò tiẹ̀ sí problem pa àtọ̀rọ̀ kéèkì yẹn because mo tiẹ̀ ti bá wọn negotiate wọn kàn sọ fún mi pé tó bá ti di lọ́la ìpè kí n padà wá check in fún ni. what did you say? mo ní wọ́n ní tó bá di lọ́la pé kí n wá. are you stupid? no seriously are you mad or something? Ah, ah. mo ń bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ ṣẹlẹ̀ lọ́la oní tó bá di lọ́la wàá lọ síbẹ̀ you think I'm joking? sista Rita kí ló ṣẹlẹ̀? are you stupid? Ah, no are you telling me that you will not take care of my cake? you think I'm joking? Sister Rita kí oh ló Oh my God! Ah, Modaro! You don't try me. When I talk, you don't talk with me. Sister Rita kí ló ṣẹlẹ̀? Orí ọ̀pẹ ni. Mo ní kẹ́ẹ̀kì mi. Ah, mo dáràn. Mo ní kẹ́ẹ̀kì wedding mi. Mo ní kẹ́ẹ̀kì ó láti ṣẹlẹ̀. Ah, mo wedding. Mo láti ṣe Somebody help me. Ayé máa gbọ́. Ah, máa mọ̀. Mo gbé o. Look at my shoes. Sister Rita. Look at my shoes. Ah, Ayọ̀ mi mò ń ṣeré ni. Ó dàbí ṣe ń sọ ìṣe. Wedding gown an yẹn ti má gbà màá mountain, on ẹ̀ màá wá ṣe báyìí màá ṣe bí bride ayé máa gbọ́ Fáṣọlá máa débẹ̀ ìyàwó ẹ̀gbọ́n máa wá ó dàbí ṣe wà yìí bí ṣe wà yìí cake wedding mi ó ní kò tí ready Isn't that stupid? No, seriously, isn't that madness? Even in New Jersey, it wasn't happening like that. So nǹkan tí máa ṣe ni pé. Billahi minash shaitani rajim, bismillahir rahmanir rahim. Shahidallahu annahu la ilaha illa huwa. والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم فنعم أنه لا إله إلا الله لا إله إلا الله la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah لا إله اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم اللهم صل على محمد وسلم الله Jẹ̀rọ́lá pẹ̀lẹ́. mo ti ní kàn gbé mi lọ owó ẹ má jẹ́ kú báyìí tó mo ti ní kàn gbé mi lóyè. ẹ o ti ní kí wọ́n gbé ẹ lọ síbì kan. ẹ má jẹ́ kú báyìí tó mo ti ṣàlàyé wọn. o ti ṣàlàyé fún yàrá. Ah. aya mi. sá. Ah. ìwọ náà. ṣàǹdèsì díẹ̀ díẹ̀ sí. lẹ ó lóun ti ní kẹgbẹ́ òun lọ ibì kan. bẹ́ẹ̀ni. kí la wá ń dúró ṣe. ẹ̀yin náà ni mo dúró dé. èmi ò ń ṣe. ọ̀dà ẹ jẹ́ kí n pàrọ̀ aṣọ mi kéde báwọn náà mú aṣọ tó máa wọ̀. ọ̀dà. àṣepamọ́ ni àṣegbé kọ́ lè ṣe bí lè ṣe ka ẹ̀sán akédandan èèyàn ń dọ́rọ̀ wọ́n gbá àgbé ẹ̀san ẹ̀yin oníṣẹ́ ibi àṣegbé kọ́ àṣepamọ́ ni àṣegbé kọ́ lè bí lè ka ẹ̀san akédandan èèyàn ń dọ́rọ̀ wọ́n gbá àgbé ẹ̀san ẹ̀yin oníṣẹ́ ibi àṣegbé kọ́. ṣé ilé ṣé létà lọ ọ̀hún rè kó mo ṣàtúwẹ̀ lọ́ra ṣe o ẹ ó ní ẹ mọ́dìbẹ̀ mú mo gbẹ́sẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run wàá já bá wọn lé ẹ àgọ́ onílé o àgọ́ onílé ń bí o. nígbà tí nǹkan tó ṣe yìí tó bẹ̀rẹ̀ tí ìnira yìí pọ̀ ó ní dandan àfi ká gbé òun wá sọ́dọ̀ yín ẹ̀yin náà lẹ wá wà bẹ́ẹ̀ ṣe wà yìí ara yín ò yá. kò yá o ara mi ò yá o àdọ́gbọ́n dọ́gbọ́n Ah, a lo e oògùn lo oògùn lo ah. oògùn kọ ní gbogbo rẹ rẹ̀ bíi jíà bẹ́dífọ́ọ̀dù. ńgbà tọrọ wa rí báyìí kí ni ká wá ṣe báyìí ìnira yìí pọ̀ fún kò yí a mọ́. ẹ wo bí ọrọ bá dé bá ọlọ́gbọ́n. ọlọ́gbọ́n àsìmọ́ dòmùgọ̀ ehoro ti dá lápá erépin ọ̀pọ̀lọ́ ní bá a bá sọ̀rọ̀ débi ìrù ẹja fò ó hmm. ẹ̀rí ẹ̀yin ẹ ṣe gá kẹ́ ẹ fẹ́mi àtàbúrò yìí láyè kájọ nígbó lóhùn nítorí pé bí àwo méjì bá ríra wọn ọ̀rọ̀ á mọ níyànjú ẹ fún wa láyè. ẹni ká ṣe ká. Hmm. bàbá ṣé yóò ṣàgbádùn. ara rẹ̀ ọ̀ yà. ṣé wọ́n ṣàlàyé ara wọn máa yá ṣáá wọn yóò gbádùn ó tí wọn wí. ǹjẹ́. bàbá wúrà ìbò kẹsẹ̀ sí bọ́ọ̀rù ǹjẹ́ àtijẹ́ iyán kan ẹgbẹ́ wá. ó jọ́nà. rẹ̀ le orí rẹ̀ ayọ̀ rèé o mo fẹ́ kó o wá ọmọ rẹ̀ láwàá kan kọ́ bẹ́ẹ̀ ṣàlàyé ohun tá a ṣètìlẹ́bí jó o. Sanuabai, ó. alala ya yo ya ilà ìlàlà yáyò yá kọ̀yọ̀mù alàlà ilà ìlàlà yáyò yá kọ̀yọ̀mù alàlà ilà ìlàlà yáyò yá kọ̀yọ̀mù alàlà ilà ìlàlà yáyò yá kọ̀yọ̀mù alàlà ilà ya yáyò yá kọ̀yọ̀mù alàlà ilà ìlàlà. Ya hayo ya koyomo ala la ilaha illallah. Ya hayo ya koyomo ala la ilaha illallah ya ayo ya koyomo alala ila ilala ya ayo ya koyomo alala ila ilala ya ayo ya koyomo alala ila ilala ya ayo ya koyomo alala ila ilala ya ayo ya koyomo alala ila ilala ya ayo ya koyomo alala ila ilala. Ya hayo ya koyomo ala la ilaha illallah. Ya hayo ya koyomo ala la ilaha illallah. يا كلام الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين kẹ́ bá wọn sọ nǹkan tẹ́ fẹ́ sọ. ẹ̀gbọ́n ah. mo lè sáré sáré eré kan mo wá dọ́gbọ́ndọ́gbọ́n ọgbọ́n ti tán àwọn abáyọ ni mo bá báyìí ẹ bá mi bẹ̀ẹ́. Adéjà, ó má bínú sí. Chief ẹ ṣẹ̀ mí. Èèyàn lòun ṣe ọ, òní ò ṣe ọ. Ṣé a mọ̀ ṣe ọmọdé ni? Òun ló mọ ohun tó fi ṣèkú aró tó fi lóun ṣe ọ. Ẹnì kan ò sì ní késo ní gẹ̀gẹ̀ pé kó gbé tọ̀ fún ẹnu. Wọ́n jọ̀rọ̀ ọ̀rọ̀ àmọ́ ń bì ti ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀gbọ́n sà, ọmọ ni Khadija jẹ́ sí chief. Ó gbẹ́nu ẹ̀ láti sọ pé option tó máa kẹ̀tì wá ṣe ó máa dáríjì wọn ó ti dáríjì wọn. ẹ ọ̀dà mo gbọ́n tó àmọ́ ẹ̀jẹ̀ kẹlẹ̀ ìdẹ́ ó pẹ̀ dé. ẹ jẹ́ ọgbọ́n tó fẹ́ rí ọjà rẹ̀. ẹ ọgbọ́n tó wà láyé olóyún ló ọ̀sán ló pin àlọ́ alẹ́ ló pin ọ̀sán. ni enwe da developa aja na kọmiti aja fi bójá nírò ebi ló pa mí wọn àtọjú fẹ́ yọ ni mo si sí o mo dọ́gbọ́n ni o. ọgbọ́n tó o dá náà dáa ìwọ tó o dọ́gbọ́n tó ṣiṣẹ́ kárakára débi pé olówó olówó ọ̀hún tán ọlọ́lá débi tí àwọn èèyàn kọ ha kí ló tún wọ́n kù lẹ́yìn ọgbọ́n ó ti gbìyànjú kódà wá tiẹ̀ kí wá yẹn ọgbọ́n rẹ̀ dáa. ọ̀rọ̀ gbà wíta ah, ẹ̀rọ ṣẹ́rí oríṣà jẹ́. ẹsẹ̀ òun ni èèyàn a sì fi bọ́ àwọn oṣù mi láì náà ṣe tán ní ojú mi. èèyàn tó. tó òrìṣà jẹ́ kí ó lè máa pọ̀ sí ju tàtẹ̀yìnwá lọ. ní ẹ̀ láfi lo ìyá kàdíjà. subhanallah chief ṣé pé ilé pàyà mi la muhammadu rasulullah. Ah, ó ṣe tán. 烧过。 lẹ fún Kàdíjà ní gbogbo ẹ kò dáríjì mi o kò dáríjì. Ah, Chief. tán báyìí. àṣepamọ́ ni àṣegbé kan. ẹ wo gbẹ̀yìn òṣìkà. lè ṣe bí lè ṣe ka ẹ̀sán akẹ́rẹ́ ọ̀dọ́. ọmọ ṣe o. èèyàn ń dọ́rọ́ wọ́n gbà àgbẹ̀ ẹ̀sán. ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ká hùwà rere nítorí n tí a dì nígbẹ̀yìn. lè ṣe bí lè ṣe ka ẹ̀sán akẹ́rẹ́ ọ̀dọ́. èèyàn ń dọ́rọ́ wọ́n gbà àgbẹ̀ ẹ̀sán kí ni gbẹ̀yìn làálàá rẹ tó lọ sókè kí lè dà. léṣe bí léṣe ka ẹ̀sán àtẹnudọ́ èèyàn ń dọ́rọ́ wọn gbà gbé ẹ̀sán ẹ̀yìn oníṣẹ́ ibi àṣegbé kọ́. àṣepamọ́ ni àṣegbé kọ́. bó ti ní kó o fún un ní ní kó ọba fún. èèyàn ń dọ́rọ̀ wọ́n gba àgbé ẹ̀sán ah. ẹ̀yin oníṣẹ́ ibi àṣegbé kan. ẹni gbẹ́lẹ̀ ló pòkú mọ́ ẹni sunkún ariwo lásán ní ń pa ìbá ṣe pẹ̀lú wa bá a mọ̀ pẹ̀lú tó fi ṣèpìlẹ̀ owó rẹ ni àwa ò bá ti ṣàtúnṣe kó tó dirú ọjọ́ òní. Ah. àṣepamọ́ ni àṣegbé kan dad. lè ṣe bí lè ṣe ka ẹ̀sán abẹ́ dandan. nǹkan tẹ́ni kìlọ̀ gbá ilé. èèyàn dọ́rọ̀ wọ́n gbá àgbé ẹ̀sán. dad. ẹ̀yin oníṣẹ́ ibi àṣegbé kọ́. àṣepamọ́ ni àṣegbé kọ́. lè ṣe bí lè ṣe ka ẹ̀sán abẹ́ dad. Oh. èèyàn dọ́rọ̀ wọ́n gbá àgbé ẹ̀sán. ẹ̀yin oníṣẹ́ ibi àṣegbé kọ́. ọ̀gá ọ̀gá Túndé wọ́n bẹ̀rẹ̀ yìí sá. láti wo. ẹni um, Mr Abdulsamad Abdulfatah Izede. èmi ni bọ̀ láti wo sá. Um, àti lac investment Nigeria limited a ní lẹ́tà fún mi. la ilaha illallah la ilaha illallah sallallahu alayhi wa alhamdulillah thank you thank you ma. ẹ jọ sá a máa fẹ́ bá yín ní mítìnì ọjọ́ monday tó ń bọ̀ yìí inú wa dẹ̀ dùn tẹ́ bá lè darapọ̀ mọ́ wa. ma ma wa ma ma wa congratulations thank you uh, uh, of course i'll do that. Congrats, sir. Yeah, thank you. I'll, I'll, uh, uh, I'll come. Thank you. Ah, Allah alhamdulillah. ọ̀gá eh? kí ló dé sá. àwọn àwọn lac investment Nigeria limited wọ́n ní kí wọ́n á head the automobile department. lọ́hùn ah! ṣe. Ah! ọlọ́run aṣọ máa ń gbàdúrà eh, ọlọ́run aṣọ tiẹ̀ máa ń gbàdúrà alhamdulilayi rọ́bà alamin ah! ọlọ́run ṣe ọlọ́run mi mo kò máa ń gbàdúrà báyìí aṣọ máa ń gbàdúrà alhamdulilayi rọba alami alhamdulilayi. ara tí mo sọ fún yín nìyẹn n kẹ gbà fọlọ kẹ dúró tọlọ́run ṣe rí nǹkan tọlọ́run ṣe fún yín sí. jalla jalaluhu jalla ah, alhamdulilayi alhamdulilayi. I remember, I remember, I remember when I was a soldier. I remember, I remember when I was a soldier. Zoom, zoom, zoom straight to New Jersey. Mo lọ, mo lọ, mo bá ń I remember, I remember, I remember. This is a very beautiful wedding cake. A very beautiful wedding cake. You want pancakes? You want pancakes? Oh, ah, Salah. <laughs> Salah, move you. Salah. Ah, oh, wedding cake. Wedding cake. Orúkọ tèmi ni Nurudeen Razak. Nurudeen Abdulrazak. Orúkọ tèmi Abdulfatai Abdulrazi abdulaziz abdulfatah salamu alaykum. wa aleykum salaam wa rahmatulah wa barakatuh. alhamdulilah um, lákọ̀ọ́kọ́ náà inú mi dùn pé mo mọ èyí tẹ́ jẹ́ supervisor uh, mechanical department wa ní ilé iṣẹ́ yìí tí èmi jẹ́ olórí fún uh, inú mi wá dùn ní ọ̀nà kejì nítorí pé ẹ̀yin méjèèjì jẹ́ mùsùlùmí ọmọ ìyá mi àlùkò alákàndé ní ìnìyàn mọ̀mí ikọ̀ wa ó ní ṣe rí àwọn mùsùlùmí ọmọ ìyá ni wọn hmm. ọmọ ìyá pọ̀ ọmọ ìyá aṣẹ́ ọmọ ìyá ẹ̀sìn ọmọ ìyá alájọbí ṣùgbọ́n ṣe ọlọ́run sallallahu alaihi wasallam ó ní ọmọ ìyá tó ti ń dáa jù tẹ̀sìn ni hmm. ṣe rí kò sínú àṣà mi tàbí ìṣe bí mo ṣe dé ọ̀dọ̀ yìí eh, kí wàá fojú sí ẹnìkan lára pé bóyá a fẹ́ yọ ń àlàá ṣùgbọ́n màá fẹ́ kí èmi àti yín kó kálukú ṣe iṣẹ́ bó ṣe tó àti bó ṣe yẹ. lákọ̀ọ́kọ́ náà àwọn tí wọ́n ń gbé iṣẹ́ wá sọ́dọ̀ wa tá a bá gba mọ́tò lọ wọn tá a bá wọn ṣe kán wọn wá káwọn náà lè gbé mọ́tò wọn lásìkò tá a bá ṣiṣẹ́ fún wọn lásìkò àwọn náà lè tètè kúrò lọ́dọ̀ wa lásìkò. kò wá ní dáa kán gbé irú ọkọ̀ bẹ́ẹ̀ náà lọ kán wá tún discover pé nǹkan tó ń complain ló ń ṣe ó tún ṣe ṣe é síbẹ̀ ṣàpé ẹ̀ máa jójú ti fẹ́mi àti yín nítorí di ẹ̀rọ ẹ̀ṣẹ̀ àwọn ayé yín dáadáa tèmi náà ṣe tèmi tẹ́yìn bá ṣe yín dáadáa tèmi ṣe tèmi báwo ló ṣe máa yín. alhamdulilah um, àwọn tó wà lábẹ́ yín tó wà láwọn workshops wa ẹ̀rí pa àwọn ìṣiṣẹ́ tó dáa òun ṣe lẹ́lẹ́ èyí tẹ́ bá rí pé kò ṣètò tàbí tí ọ̀dọ̀ tiẹ̀ láàyè ẹ má yẹ sí tètè àti sọ fún mi hmm. yorùbá ní ká fọ ọwọ́ ọwọ́ I think I'm good. ọ̀gá àwa ń fi dá yín lójú tí kò ní sí àṣẹ kankan tó máa wá látọ̀dọ̀ àwa. alhamdulilayi alhamdulilayi. àlàyé ń fi àsìkò yìí náà ń gba aládùn àkùnrin ní kété ìgbà that ti gba to wa hmm. agbára ọlọ́run àti àwa àti ẹ̀yìn iléeṣẹ́ ìwádàgbà máa ń lọ síwájú. àmín àmín سبحانك اللهم وبحمدك استغفرك واتوب اليك انت واتوب اليك سبحان ربك رب العزه عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سلام عليكم. kí ló lè ṣẹlẹ̀ sí ní ọmọbìnrin yẹn. bá ṣe rí nìyẹn láti bí ọjọ́ mọ́ta bó ṣe ń ṣàgbọ́n ilẹ̀ káàkiri nìyẹn. lóòótọ́ ni wípé wọ́n máa ń sọ pé ọ̀run ìdájọ́ wà àmọ́ mo ṣe wàá gbàgbọ́ wípé ìdájọ́ tún wà nílé ayé yìí ká ṣàmà ṣe dáadáa. kí ló bí yẹn wá ṣé ẹ mọra yín níbi kan tẹ́lẹ̀ ni. ọ kó o máa wọ ó tiẹ̀. síwájú ká tó mọ̀ ọ́ lọ àwọn nǹkan mẹ́rin kan gbọ́dọ̀ wà tá a gbọ́dọ̀ jẹ́rìí rẹ̀ kó tó di wípé aṣọ abdulsamad pẹ̀lú kàdíjà tó pọ̀ àkọ́kọ́. lánìí ká ìlà bíi wàlíyìn. ǹjẹ́ abdulsamad ṣó o nífẹ̀ẹ́ káàdì jáfìdénú dáadáa. ẹ jẹ́ ká du ọpẹ́ fún ọlọ́wọ́. alhamdulilayi. káàdì jáfì ǹjẹ́ ó dẹnu ìwọ náà kó nífẹ̀ẹ́ abdulsamad dáadáa. ọpẹ́ ni fún ọba. ẹlẹ́ẹ̀kejì. wa ma'alin. ǹjẹ́ ìgbéyàwó tá à ń ṣe ń bí lónìí ṣó dénú àwọn ẹbí ọkọ àti ẹbí ìyàwó. a nífẹ̀ẹ́ sí i a nífẹ̀ẹ́ sí o. ọpẹ́ ni fún ọlọ́run. alhamdulilayi. èyí tó ṣe ẹlẹ́ẹ̀kẹta. wá sọdáàkìn. sàdáàkì àti ríyìn níbí tọ abdulsamad wàá gbà kó o fi lé aya rẹ lọ́wọ́. ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run ọba. alhamdulilayi. ẹ ọlọ́run kó má ṣàì fi àlùbáríkà sí ìgbéyàwó abdulsamad. àmín. àti káàdì játù ẹ jẹ́ ká gbé ọlọ́run ọba tóbi. ẹ ẹlẹ́ẹ̀kẹrin ń kọ́ wáṣà ìdáyé. ǹjẹ́ láti ìdílé ọ̀kan kọ́ o ìdílé ìyàwó ǹjẹ́ a rí ẹlẹ́rìí méjì méjì léyìí tó tẹ̀sí jẹ́ wípé àárín iwájú wa báyìí ní ìsìn ẹ jẹ́ ká dúpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. ẹ wá jẹ́ ká tẹ́wọ́ àdúrà ní báyìí. بسم الله ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار